Hmm. ohun kan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké ẹgbẹ́ anybody kò pè mí ọjọ́ òní fátìlẹ̀ kóró ọjọ́ òní mi ò tẹ̀ ní kóró ọjọ́ òní mi á dára títọ́lá àti gbogbo ọjọ́ gbogbo tó kù nínú ayé yìí fún mi ọ̀rẹ́ bọ́jọ́ oníbàlẹ̀ omi ìfẹ́ rẹ́rìn púpọ̀ mo mọ̀ pé wọ́n máa tún ti fẹ́ kọ̀bù wọn lórí kinní Ah. gbàtí jesus ọba ti gbé yẹn tó sọ pé mi ò pe Mohbad dáadáa gbàtí ìṣe pàtọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nínà ó gbàtí mi ò ṣe pé mi ò mọ́mọ́ yẹn tẹ́lẹ̀ mi ò mọ bí wọ́n ṣe ń àzì bí wọ́n ṣe ń sọ mi ò mọ bọ́ ṣe ń pronounce orúkọ ẹ̀ kọ̀ọ̀kan tí sìn gan even up till now Mohbad m-o-h-b-a-d Mohbad so tinubu bí mi you can see so jesus ọba kúṣẹ́ ẹ̀yin tẹ̀ wá ń bẹ̀ ẹ̀yin jáwọ́ pé Ìjẹ̀bú forum ni anyway ṣá ìyẹn kọ́ la fẹ́ sọ ń hello hello hello hello ẹ jẹ́ bá mi ṣe ètò yìí mo fẹ́ jì sí yín ṣe mọ̀ wípé èmi tí máa sọ pé i get story torí tó bá tiẹ̀ ṣe tán bóyá kò wá fún mi ní kìnnìkìnnì mo fẹ́ gé ọ gbogbo àwọn nails mi kó tó máa ń jọ ni so mo fẹ́ gist yín good evening everybody mo ti wẹ̀ tán mo dẹ̀ ti jẹun ẹ̀kọ́kọ́ tá a bá lọ ṣe exercise bẹ́yìn exercise la lọ ṣe lẹ́nu mi kì í sọ pé bí a mú lọ bí iṣẹ́ hmm, tó bá fún wa lẹ́jẹ̀ ọjọ́ kan àwọn náà máa ní kó wọ́n ṣe gbogbo nǹkan wọ́n ṣàkọ́ má jẹ̀ sí wa ní wàhálà but mo fẹ́ gist yín what happen to oníróbó oníróbó èmi ti promote rí o so mo mọ̀ tí n bá ń sọ̀rọ̀ mo mọ̀ kan tí mò ń So read my lips so oh. everybody till they find the original killer of this boy I said to you kì í ṣẹ́rí àgbájọpọ̀ ní àwọn tó mọ̀ ń pa ẹ̀ àwọn márùn-ún so àwọn èèyàn mọ̀ ń pa àwọn ẹ mọ kí àwọn èèyàn kan dáwọ́ kún pọ̀ mo ti sọ lẹ́ẹ̀kan mo ti sọ mi ò I can't be repeating myself mo ti sọ lẹ́ẹ̀kan but ìyàwó ẹ̀ ẹ o mo ṣe ń bèèrè lẹ́kọ̀ọ́ pé ọmọ bo ni ìyàwó ẹ̀ yes thank you ó ní big sister ẹ ọmọ bo ni ìyàwó ẹ̀ yẹn ṣó relate mọ́ ẹ̀pẹ́ ah ẹ̀pẹ́ is a daboli place o is another thing mọ́ ìjẹ́bù rẹ̀ anyway ṣá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn. in fact kó má lọ jẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ lọ́ti request fún ẹ̀ anyway ṣá bọ ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ Mohbad mo fẹ́ mami bad, ẹ má bínú bí má ṣe pé torí gist ọba ó ti sọ pé mi mọ̀ pé mo fẹ́ ẹ má gbọ́rọ̀ mi ṣá hmm. nígbà tí mo promote Suri Alama Laika nígbà tó wá di tẹ́lẹ̀ kejì yẹn ṣé mo pé mo sọ gbogbo nǹkan tó ń ṣe fún mi ọ̀rọ̀ tèmi bá sọ mi ò purọ́ mọ́ èèyàn because ìgbà mi báyìí ẹ wo gbogbo ẹjọ́ tó ti wà nílẹ̀ ẹ wo gbogbo ọ̀rọ̀ tó yẹ kí n ti blog lé lórí tó ti wà accumulated ẹ rí ṣé mo sọ sí because nígbà míì gan ọ̀rọ̀ kan á kàn tẹ̀ sú ẹ because tó bá ń ṣàlàyé fáwọn èèyàn tí wọ́n bá mú lò àti pé tí wọ́n bá tí àwọn èèyàn burúkú ò bá ṣe wà níbàyẹn sí àwọn tó yẹ kó gbọ́ wọn ò ní jẹ́ kó gbọ́ wọ́n ti restrict because èmi gangan gbọ́ kì í ṣe pé mo purọ́ i'm saying wọn ò fẹ́ kí ṣe rí if you don't break that chain ẹ́ eh? kò ṣe pé ilẹ̀ Yorùbá ò lè da Nàìjíríà ò ní da don't cover evil when you cover evil the evil will multiply again the evil will deliver another baby another baby will deliver another baby ó be ìdánlẹ̀ wọ́n máa máa pọ̀ sí because you cover there. èpè pọ̀ ńlẹ̀ o ṣé ẹ rí ẹnikẹ́ni tó come across the video. yìí kí n tó máa tẹ̀síwájú bóyá wọ́n máa gbé wọn lọ kọ́ọ̀tì ẹ̀ wọ́n á elaborate ẹ̀ níbì kan ẹ máa lọ gbé kó rí owó ń bò mí ẹ̀ fẹ́ kémi rówó ló wàhálà ló wàhálà but wàhálà tó wà tó bá sọ pé ló wàhálà yẹn wàhálà tó wà fún yín ti yín. ẹ máa tún ṣe ìpè ń sìn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ justice fún Mohbad fún Mohbad tó tọ́ fún ìlérí olúwa ọmọ alọ́ba yẹn ìlérí olúwa ẹni tó bá fẹ́ justice fún ẹ máa ṣépè kẹlẹ̀ máa ṣépè ẹnikẹ́ni tó bá máa sọ pé ó máa cover àkẹ́sì tí ò ní jẹ́ káṣíṣe tó pa kó tú gogo ẹ máa ṣépè fún wọn ẹ máa ṣépè gbogbo àwọn tó pa kẹlẹ̀ máa ṣépè gbogbo ẹni tó bá so èpè yẹn then ó máa máa fi ó máa máa bà wọ́n lẹ́rù èpè gidi ni o kì í ṣe ìwé tá a fi bóyá wọ́n ṣẹ́ torí bẹ́ẹ̀ mi ṣe wà á ń sìn mò ń ṣe èpè fún wọn ní kọ̀rọ̀ àti ní gbangba mò ń ṣe tí n bá ń wẹ̀ mò ń ṣe tí n bá ń jẹun fún àwọn ọ̀tá yẹn wọ́n máa ní kí ló kàn mí n tó fi tí mo fi ṣe bẹ́ẹ̀ tèmi yé mi because wọ́n ṣe ń ṣe ojú bá ń pojú bẹ́ẹ̀ wọ́n máa ń pòwe fún èèyàn ni èmi ò ní kú lọ́mọdé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn wọ́n ṣe bẹ́ẹ̀ sẹ́ẹ̀ fún bàbá ọmọ mi. mo dẹ̀ sọ fún yín kò dẹ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ bí wọ́n bá ti fẹ́ cover ẹ̀ up tó fẹ́ cover ẹ̀ up tó ti fẹ́ cover ẹ̀ ẹ́ àwọn ọmọ APC wà ń bẹ̀ Wàsíù wà ń bẹ̀ kì í ṣe irọ́ mi ì ní ìdí láti ṣẹbẹ́ rí pé mo máa ń Tinubu ni máa ń gbé sókè bò kí n mo gbé Tinubu sókò ní kí n má sọ tòótọ́ ó ti yẹ mẹ́yẹn ẹ jẹ́ ń sáré gist yín ṣe rí pé wọ́n ti restrict àwa ń sì pé ògbúdọ̀ lọ public o ògbúdọ̀ rí ẹ o àwọn èèyàn ògbúdọ̀ gbọ́ o kọ́ má bàa máa gbé wọn ò fẹ́ kí story yẹn fly gan ó ti yẹ mẹ́yẹn wọ́n rílé pa Mohbad wọ́n fi Mohbad ṣe ètùtù ni wọ́n fi Mohbad ṣe ètùtù wọ́n ikú Mohbad wọ́n fi Mohbad ṣe ètùtù ni ṣe rí ọrùn ẹ̀ tó tún ṣẹ̀yìn tó fi lọ́ra pósí kékeré yẹn is a sign wọ́n mọ̀ọ́mọ̀ lọ́ra pósí kékeré wọ́n dẹ̀ ṣẹ̀ lọ́rùn ọrùn ẹ̀ gbúdọ̀ straight kì í ṣe rọ́ o mo ṣe sọ ń sìn wọ́n máa fẹ́ sọ àpẹẹrẹ torí gbogbo nǹkan ni wọ́n ti ń ṣe kí àṣírí má tù everything wọ́n ti ń ṣe in fact ìyàwó ẹ̀gbọ́n gbọ̀n káṣírí má tù wọ́n tún gbọ̀n àwọn èèyàn gbọ̀n sí pé kó tètè sin òkú ẹ̀gbọ́n tó bá sin òkú ẹ̀wọ̀n nílé sọ pé kán lọ ṣe DNA test ọ̀tọ̀ ni ẹni tó ẹ máa rò pé òní ní àwọn èèyàn sọ pé ọmọ general jọ náírà àmì Sam Larry ọmọ yẹn orí platform tèmi tó pé mo wà ní Canada kò wà láò bọ́ tí mú ọmọ yẹn ó lọ sókè báyìí ibi kò ń ṣe kó lọ sókè tán báyìí o imú ọmọ yẹn ibi báyìí ó ṣí sókè dẹ sókè bẹ́ẹ̀ imú bàbá ẹ̀ náà alọ́ba ìlérí olúwa imú ẹ̀ náà lọ sókè díẹ̀díẹ̀ ṣé ti yẹ yín imú ti bọ̀bọ̀ ti bí yẹn ó dọ̀bálẹ̀ tán ni ìyẹn ti ọ̀bùbùlì gàǹkì olórí àwọn mílíọ̀nù ẹ má gbàgbé pé kí lorúkọ bọ̀bọ̀ yìí Sam Larry ẹ má gbàgbé pé Portable ti sọ pé olórí àwọn one million boys ni o so ẹ dẹ̀ mọ̀ pé one million boys they are terrorists So, ti yẹ yín and they are killers they are courtesan so bó ṣe é ṣe yẹn tí gbogbo ọmọ máa purọ́ sí i I don't know anything about it o I don't know anything about it o they know ìjọba gan mọ̀ ọlọ́pàá gan mọ̀ àwọn ìjọba tó wà lókè house of affairs gbogbo wọn mọ̀ even gan nísìn ó ti yẹ yín bẹ́ẹ̀ àwọn tó wà lókè gan ti mọ nǹkan tó ṣẹlẹ̀ a fẹ́ mọ ohun tó wà ń di ẹ̀ àwọn tó péjọ pa àwọn tó pa ọmọ yẹn lẹ́ẹ̀kan mo sọ mi ò ọlọ́run ẹ̀mí mọ́ ṣèké o kì í ṣe rọ́ àwọn nǹkan mìtọ́ ọlọ́run kan máa fi wọ̀nyàn mo fi ń bèrè sí pé ṣọ́mọ ìyàwó ẹ̀yẹn ṣó tọmọ ẹ̀ pẹ́ wọ́n fi wọ̀n mí báyìí wọ́n fẹ́ swipe wọ́n fẹ́ gbé pé kó má ríta wọn ò fẹ́ káṣírí tú ìmùlẹ̀ wà lórí ọ̀rọ̀ yẹn ìyàwó ẹ̀ náà tí a bá ti wá àkíyèsí àwọn ìṣẹ́ mi pé mo sọ ń sìn mo sọ gbogbo everybody lẹ́gbẹ̀ẹ́ àtẹni tó promote àtìyábọ̀ o nísìnyí o àti everybody gbogbo wọn mo ní their suspect àwọn celebrity mo ti dárúkọ èèyàn kì í ṣe pé bóyá mo ṣẹ̀ wọ́n àbí wọ́n ṣẹ̀ mí particularly but tí kẹ̀sì bá ṣẹlẹ̀ bẹ́yẹn tí mọ́dà mi killing bá happen bẹ́yẹn this is what everybody around me every celebrity everybody tó ti ní issue pẹ̀lú àtàwọn tó nà yẹn ṣọ́ra àwọn àti ìyàwó àti everybody ọmọ yẹn nìkan ní innocent including the mother including all the brothers àwọn tó wà ní ọjọ́ yẹn tó ní family wọn bẹ̀ but èmi rí àwọn tó ní kó gbẹ̀mí ẹ̀ gọ́gọ́ níjọ́ yẹn four boys ọlọ́run òru èní èmi ti bèrè láti bíjọ́ mélòó kò mú lulùwà àwọn tó pa bọ̀bọ̀ yìí olùwà tó wọn láṣìírí àwọn ọmọ yẹn tó dẹ̀ ẹ mọ̀ kó bòyàn mọ́lẹ̀ kó sọ pé bẹ́ẹ̀ ṣe ti bòyàn ẹ má fi sílẹ̀ o ṣó ti yẹ mẹ́rin ẹ má fi sílẹ̀ o wọ́n ràgà wọ́n ràgà mọ́ wọ́n schools ẹ̀ mọ́lẹ̀ nínú ìran yẹn ẹni tó ń gungun nínú ìran yẹn àwọn tó dè ọrùn ẹ̀ mọ́lẹ̀ ń dè mọ́lẹ̀ nínú ìran yẹn àwọn tó ń strangle ẹ̀ strangle ẹ̀ so telling you that people wọ́n ti wò pé ẹnìkan máa ṣe nǹkan báyìí báyìí ń gbà báyìí báyìí o àdèmàṣe ń gbà báyìí báyìí o wọ́n dẹ̀ ti pé gbogbo nǹkan tó máa fi sọ pé báyìí ni tó máa fẹ́ divert àwọn èèyàn káàkiri so they done that but what I want to tell you is this. Um, 2011 kan ni oníróbó kú ọmọ Ìbàdàn tó tó máa ń ṣe promotion ní Dubai tí ó gbá mi oníróbó ká má ríra mọ́ ní ìgbà tí ẹ máa gbọ́ o mo fẹ́ kí ẹ mọ̀ ni o máa divert yín mo fẹ́ fi ọ̀rọ̀ yìí mo fẹ́ mo fẹ́ sọ fún yín ni o kẹ́ lè get light mo travel wá sí Nàìjíríà ní like ọjọ́ mo travel kò ju two three days tí mo dé nàìjíríà wọ́n kò pè mí ní kó èmi travel kúrò ní Dubai ló ń gbé o èmi náà ní company sí Dubai mo ń gbé Dubai ṣó alákọ̀ọ́kọ́ mo ti ṣe ó ti gbà mí ẹlẹ́ẹ̀kejì tó ti pé òun lèmi ó gbà mí náà ó tún dabẹ̀rù gbogbo wọn ṣáà gang up lórí mi màláìkà ó yìí má ṣe wọn gbogbo yín read my lips kò sí tẹ́ bá máa wẹ̀ nínú àgbo ẹ má ṣẹ̀wọ̀n ọlọ́run kẹ́ tó jáde láyé. ẹ wá mọ̀ kan bó ṣe kú gbàrà báyìí bí ànẹ́sì kan pè mí ni ó wà lórí WhatsApp nígbà yẹn ah madam ṣe mọ̀ pé ìṣúrẹ̀ ti wà ṣe mọ̀ pé normally tó bá promote tó náwó táwọn kan fẹ́ gba owó ẹ̀ tán ti gbowó ẹ̀ tán ṣèkà fún ẹ lójúkorojú. bó ṣe ń wò mí níjọ́ yẹn kó má wò mí mọ́ the spirit of God in me said to mo kàn sọ fún mo ní bí mo gbogbo ìkà tó ṣe fún mi ẹ mọ kí àṣírí ìkà yẹn ti tú síta face to face. ìta wá ṣe láàsì yẹn ọjọ́ tó máa play gọ̀gọ̀ wọ́n wá sọ pé wọ́n ti gbé ẹnikẹ́ni tó bá porí mi níbi Father in Jesus name in the mighty name of Jesus heavenly Father. I say thank you once again. I worship you. I call myself right now with glory, Jesus. Whichever way I sin against you, Father, have mercy upon me. Forgive me, Lord, fill me with your presence. Now fill my daughter with your presence. Every power of darkness working against my life, Father, destroy that power of darkness. Ẹnikẹ́ni tó wà nínú igbó àwo tó wà nínú igbó ìjìnlẹ̀ tó ń porí mi níbi báyìí tó ń sa iṣẹ́ búburú ní orí orúkọ mi lórí ọ̀rọ̀ mi pé kí lórúkọ Jésù ẹlẹ́dàá ṣẹ̀dá fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò ẹnikẹ́ni tó bá ń sa iṣẹ́ burúkú tì mí lórí orúkọ tèmi atomo mi ọlọ́run fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò àwọn tó wà nídìí ọ̀rọ̀ Mohbad tó pa tó pa ọmọ náà àṣírí wọn bàbá má jò bò ọlọ́run fojú wọn gbolẹ̀ Olúwa gbàgbára lọ́wọ́ wọn Olúwa fìyà jẹ wọn ọlọ́run kò wọn ní àbùkù Olúwa faṣọ yí wọn ya ọlọ́run tó wọn ní àṣírí níta gbangba aṣọ wèrè ó máa ń ya pẹ́rẹpẹ́rẹ ni tó àṣírí wọn pẹ́rẹpẹ́rẹ ah kéènì pa abel nítòótọ́ ṣùgbọ́n àṣírí rẹ̀ ò bò àṣírí gbogbo àwọn tó pa ọmọdé yìí tó ń pè ní ìlérí Olúwa ọmọ alọ́ba yẹn àṣírí wọn àjò bò Olúwa tó ọlọ́run tú ẹ̀dá bẹ́ẹ̀ láṣìí pẹ̀lú ọlọ́run fẹ̀dá bẹ́ẹ̀ gbolẹ̀ fojú wọn gbolẹ̀ fáyé wọn gbolẹ̀ olúwàfàjọba wọn yá ah! ọlọ́run kọlù wọn bínú sí wọn májò ṣe ṣe fún wọn láti cover wọn àṣírí ẹni tó pa ọmọ náà kò ní bò bẹ́ẹ̀ gangan lórí kò sì ní padà èmi bọ́lá fọláṣadé mi ò ní kúkú kan bí ò ṣe yé ni kémi kó yè lẹ́yìn tá a bá ṣe léè tán wọ́n lè ní àwọn fẹ́ set me up àwọn lè fẹ́ máa fẹ́ plan láti gbógun tì mí ẹnikẹ́ni tá a bá fẹ́ràn láti gbógun tì mí tó fẹ́ fẹ́ jẹ́ irinṣẹ́ fún gbogbo wọn pátákó rogodo olúwa o ba irinṣẹ́ wọn náà jẹ́ pa wọ́n ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ wọ́n dòkú gbogbo ẹnikẹ́ni tá a bá fẹ́ lò láti fi gbógun tèmi láti nítorí ọ̀rọ̀ tí mò ń sọ wọ̀nyí torí òtítọ́ tó ń jáde lẹ́nu mi tó bá bá ní fẹ́ gbógun tó mọ ọmọ yìí lórúkọ Jésù àwọn ẹ̀dá bẹ̀ Olúwa fi ṣòfò bẹ́ẹ̀ lórí kò ní í padà wọ́n gba àwọn tó máa ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ tó sì fẹ́ kí a rí òkodo ọ̀rọ̀ yìí tó wà nípò agbára tí wọ́n fẹ́ kí justice wà Ọlọ́run jọ má jọ ìṣọ́kù má jọ ìjábọ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣàánú fún wa Jésù Olúwa wa àmín ọ̀rọ̀ ti wà ńlẹ̀ gan-an a ti sọ̀rọ̀ so mo ti fi ọ̀rọ̀ sí a ti fi àṣẹ ọ̀rọ̀ jáde a ti rán ọ̀rọ̀ jáde now let me continue story promotion yìí ó pọ̀ gan-an ṣùgbọ́n wá ní the last one ó gbá mi mo ti sọ ni tí ó bá tí ò bá gbọ́ story yẹn rí màláìka olè pure olè ni wọ́n àwọn ọmọ Ìbàdàn ẹ pẹ̀lẹ́ o ẹ máa ń jalè ẹ má bínú ìjẹ̀bú ẹ máa ń pààyàn ẹ sì máa ń ṣìkà burúkú ẹ tún jalè bákan náà gbogbo ìwà lè ìjẹ̀bú máa ní wọ́n ti bàdàn nǹkan tó ń kọ́kọ́ máa ń ṣe jù wọ́n fi àríkèrèkè gba nǹkan lọ́wọ́ èèyàn ìbàdàn lónìí ẹ má bínú ìbàdàn tó bá wà níbí ẹ bá dẹ̀ bínú no problem kò ṣàlàyé ṣàlàyé ni irú òǹdó ń sìn ẹ ti mọ nǹkan tó máa ń ṣe bẹ́ẹ̀ ni ba yéèyàn jẹ́ wọ́n lágídí tiyé ó tọ̀rọ̀ kúrò ṣe mọ̀ pé nísìnyí báyà wà ń bí wọn ò òótọ́ ọ̀rọ̀ lè fẹ́ gbọ́ nothing but the truth mo fẹ́ fi ṣàlàyé fún yín bí mo ṣe kúrò ní ìlú Dubai nígbà tó ní owó máa kú oníwó ti ṣe ìwà burúkú oríṣiríṣi oníwó ti ń porí ara ẹ̀ níbi kì í ṣorí tèmi oníwó ti ẹ mọ̀ kí àwọn èèyàn ṣèkà fún ọ̀kan gbowó ẹ̀ kan tó sọ pé wọ́n fẹ́ pa ẹ́ lé lórí ṣe ṣáàrin nǹkan tó ń ṣe fún mi ẹ̀rí nǹkan tó ń ṣe fún bàbá ọmọ mi ṣètìrì wọ́n gbowó ẹ̀ ni wọ́n tún pa wọn ò dẹ̀ lè sọ fún mi kò sẹ́ni tó lè bá mi sọ́sẹ̀ gbogbo pátápátá tí mo dárúkọ yẹn ló mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn pátá tí mo dárúkọ ló mọ̀ ọ́ pa ẹ̀ Wàsíù ó gbà wọn tí mo ń sọ wọ́n máa jọ ń ṣe ni wọ́n dẹ̀ gbúdọ̀ bora wọn láṣìírí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ń sìn wọ́n ti mẹ́ni tó pa wọ́n ti wọ́n bí tíkù ẹ̀ ti wá bọ̀tí wọ́n ti ń ṣe bíi pé ó ti dìmúlẹ̀ o wọ́n gbúdọ̀ bò láṣìírí ó ní tẹ́ bá ti jẹ́ ẹni tẹ́ bá come across fídíò mi èpè ní kẹ́ máa fi wọ́n lẹ̀ ẹ máa bu èpè lu àwọn ẹnikẹ́ni tó máa lò máa fẹ́ swap àbọ̀ máa fẹ́ cover up kéèsì yìí kí ọ̀run ẹ máa bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí fún wọn ní kẹ́ máa sọ ẹni bá sọ pé àní rí justice lórí ọ̀rọ̀ Mohbad pé àní mọ ẹni tó pa nǹkan báyìí báyìí ni kò ṣe ó ti yẹ mẹ́yẹn gbogbo nǹkan ní kẹ́ máa lò àdúrà èpè ó ti yẹ mẹ́yẹn so tí a bá ti wá lọ ṣe nípa ti ọmọ bébì yẹn tó bá ti wá lọ ṣe ìmọ́lẹ̀ tó bá ti wá lọ ṣe tẹ́ DNA test náà a wá bẹ̀rẹ̀ àdúrà lórí ọmọ náà àdúrà gidi ọdún tí bàbá rẹ̀ ò lò ṣe ti ṣe but first of all sa kọ́kọ́ fẹ́ mọ ìran tó ti wá a kó fẹ́ mọ DNA ẹ̀ a mọ ẹ̀jẹ̀ tó ní o ti yé because it's a cheating when you don't do the DNA test for that boy papa it's a cheating it's a cheating it's like you don't want to fight true fight for the bo for the bo for the late Mohbad you don't want to fight a, a good fight for him by covering that they should not do the DNA test when you do the DNA test you are fighting a good cause and you are fighting really you really want him to have a justice okay hmm. tó bá lọ sọ pé kì í ṣe òun ló lọ mọ eventually ní tòótọ́ ní tòdodo definitely we know that the wife also is part of it the wife is what is part of it bó ṣe mọ̀ pé mo sọ ń sìn pé imú kan o wọ́n dẹ̀ tún sọ pé ẹnìkan tó sọ pé kán lọ pa wọ́n tẹ̀mí òfẹ́ kẹ́nìbọ̀dì máa tì mí sí tó máa tì mí sí free ọba ò ìjòyè ẹnìbọ̀dì èèyàn tó bá náà ṣe nǹkan burúkú tó bá wọ̀n síta gbangba we can tell them we can call the whole world a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀ ó ti yé ọmọdé yìí nítorí pé gbogbo ayé àti pé kò sí nàìjíríà tó yẹ pé èmi gbọ́sẹ̀ ṣe mọ̀ pé màláìka yẹn ogun tí Wàsíù ṣí tì mí lónìí ogun pé wàsí màláìka bọ́ nínú ogun yẹn ni ogun tó ń ja màláìka ń gbà yẹn kó má rí owó mọ́ kó má rí tere tere tere tere tere wọ́n wá fẹ́ shift sórí mi àwọn iṣẹ́ wa Wàsíù yẹn ni mo máa fi sọ fún yín wípé tí n bá ti rí àròkọ Wàsíù mo mọ̀ èmi Bọ́lá èmi kọ́ náà kọ́ ni mo mọ̀ lọ́jọ́ kan mi ò fẹ́ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kúnlẹ̀ mo bẹ̀ pé mi ò fẹ́ yín fí o mo ní mi ò dẹ̀ fẹ́ kọjá èmi dẹ̀ fẹ́ kẹ́ kọjá yẹ yín ṣùgbọ́n kò gbà torí pé ọlọ́run fúnra rẹ̀ fẹ́ fi nǹkan wọn mẹ́ ọlọ́run dẹ̀ fẹ́ tú àwọn ènìyàn sílẹ̀ ọlọ́run dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan kan you believe it or you don't believe it ó wà ó possible bí mo ṣe ń sọ̀rọ̀ ń can it can be here the children some of tí o bá síbẹ̀ one of his fans our close person to him will be here kò sí kí ní èèyàn mẹ́rin lórí platform yìí ẹnìkan tó súnmọ́ Wàsíù máa wà ń bẹ̀ àbí kò fúnra rẹ̀ wà ń bẹ̀ okay. only know only where like you dey listen mi ò gbọ́n òyìnbó yín ò correct kò dẹ̀ kò yé mi ṣá òyìnbó yín òyìnbó yín ní ṣapa ṣapa gírì. so continue let's continue a lot of wàhálà ṣẹlẹ̀ but tí story yẹn toro story yẹn gan sú èmi ó ti yẹ yín mẹ́rin the first day but let me brief you quickly so that you can understand it the first day i'm not into promotion mi ò sí pé mi ò ṣe promoter hmm? mi ò ṣe promoter mi ò kì í ṣe promoter níbi ìkíni káà ni mo máa iṣẹ́ mọ́tò ni máa ń ṣe iṣẹ́ mọ́tò yẹn kẹ̀dẹ̀ nígbà tí mo dé South Africa mi ò ṣe nítorí pé ẹ mọ̀ pé àṣẹ kò nílé wọ́kí tó kò nílé nígbà yìí pàfẹ́ lọ settle abroad lèmi ti ń ṣe many people don't know because tó bá ti dé ìrìn àjò everybody lẹ́bùlà ni àtàwọn tó lówó jù mí lọ àti bilọ́níyà tó bá wá sọ hospital tó bá pàdé inú mọ̀ nǹkan kan lẹ́ máa pera yín ẹ̀rí dára yín mọ̀ because ọjà tó lówó náà ni tádìkà ń ná anyway nígbà tó wá bá mi mo wá èmi jẹ́ kànáà bẹ́ẹ̀ sì kan tó bá ti sẹ́ni mọ́tò sí mi ò kì í jókòó mo máa ń fẹ́ fi gbogbo àkókò mi ṣe mọ ọrùn sí àmúṣàmá mi lè jókòó tó bá sinmi lọ́jọ́ kan Sundays I mean Friday and Saturday and Friday Friday and Saturday I will rest nígbà tí mo wà ní Dubai Sunday ni Monday wọn so ìgbà míì tí bá ti lọ ṣe tí bá ti di ṣe container mi tí mo ti send àwọn mọ́tò mi sílé tí fún ó máa tún délé ó dẹ̀ máa ń pẹ́ kó tún dé so ó lè jẹ́ pé máa tún break for some time like a ti load gbogbo bóyá wo wọn a fẹ́ tó load mọ́tò mẹ́wàá o àbí kankan ó tún lè tó bí a máa ní break during that break yẹn mi ò kí lè jókòó like kéèyàn kàn jókòó kì í ṣe pé bẹ́ẹ̀ mi lówó mo mọ̀ pé iṣẹ́ mo ti mo ti ránṣẹ́ mo ti ṣòwò o ti yé mẹ́ẹ̀ bọ̀ sí that time yẹn mo ṣàwá mo wá wò pé ní Dubai gbogbo time tí mo ṣì ní iná tí bá tún ṣe nǹkan míì ó wá máa pọ̀ sí màá nì mo wá béèrè lọ́wọ́ bọ́ọ̀ ìkan náà ọmọ Ìbàdàn tó ń pè ní Kóópé àmì kì í ṣe Kóópé tó ń pè ní Kenny Bógúnbẹ̀ Bógúnbẹ̀ yẹn àlùbáàbò kan tó introduce ní àbùfátà ìlú introduce tó sọ pé nínú gbogbo àwọn tó wà ní dẹ́ra o òun trust ẹ̀ tí n bá ti fẹ́ lọ ra nǹkan dẹ́ra tó lè mi ò ń lọ dẹ́ra mo ní kí n máa ran oníṣẹ́ wà ní òkè. a wá lọ sí mo wá bèrè níjọ́ yẹn pé ṣọ́ọ̀bù yẹn mo fẹ́ gba ṣọ́ọ̀bù sí dẹ́ra mo sọ fún àbùfátà yẹn gan àlùbáàbò ó ní kí n má gba ṣọ́ọ̀bù sí dẹ́ra fún àwọn nàìjíríà wà ń ṣe ń but nígbà yẹn mo ṣáà lọ wo ṣájà mọ kò yá tó dèrò pọ̀ ńbẹ̀ tó tèmi bẹ́ẹ̀ mi láìkí ibi tó máa mi ò mi fẹ́ gba ṣọ́ọ̀bù kíkọ̀ máa nájú I want to sell I want to do business you know. mo ṣàwà rán bógúnbẹ̀ máa ń wá tí máa fẹ́ ra nǹkan ní jẹ́ra yìí bógúnbẹ̀ ni máa rán yàtọ̀ sí pé mo fẹ́ lọ ra gold fún ara mi máa lọ́wọ́ tí mo fẹ́ ra kan máa rán wọn máa fẹ́ ra go tó bá jẹ́ tó bá fẹ́ ra go in fact rádò mi kan báyìí dẹ́rà àfàtáì kan báyìí tó tó máa ọmọọṣẹ́ lára àwọn ọmọ èkó yẹn ni mo ránjọ́ kan kó bá mi rà kan so mo máa ń rán wọn ṣẹ́ṣà mi ìfẹ́ lọ dẹ́rà aṣáàdì níjọ́ yẹn gbà tó wá yá mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ní ní Dubai business wo ni mo tún lè open yàtọ̀ sí car business yìí torí shipping company tí mò ń lò gan nígbà tí mo lò èkan ó ní kí n má lò yẹn mọ́ ó ní kí n lọ máa kó ọjà mi fún fast forward mi ò gbàgbé àwọn kinní yẹn fast forward mo ní àwọn shipping company máa ń lò but bọ́ọ̀ yẹn ti wá introduce àwọn oní fast forward ńkọ́ ló máa ń dáa jù àṣẹ gbogbo àyẹn wọ́n ti plant wọ́n sẹ́gbẹ́ mi ṣáá anyway wọ́n ní kí ni mo tún lè business wo ló yá nínú bẹ̀rẹ̀ tí mo lè ní ṣọ́ọ̀ tí màá máa tún tajà yàtọ̀ sí iṣẹ́ mọ́tò tí mo ṣe yẹn ló wá ní òkè àǹtí mi ó yẹ máa ń sọ nìyẹn àǹtí mi ló máa ń pè mí òun máa wò ó òun dẹ̀ máa sọ fún mi wọ́n ní no problem ṣé ẹ mọ̀ just like bí wọ́n ṣe ní kí n máa rán àwọn four one nine yẹn <laughs> ẹni tó bá ti rántí ẹ báyìí pé kó máa lọ báyìí ṣiṣẹ́ àbí nǹkankan nídà kó pa ẹ́ àbí kó wá jalè àbí kó ṣàbà tiẹ̀ jẹ́ bí ọmọ wèrè tó rán wá síbí lẹ́njọ́ mẹ́ta bí hmm. wọ́n ṣe anyway ó ṣàdé níjọ́ yẹn wá sọ fún mi pé pé òun fẹ́ sọ nǹkan kan fún mi o pé ó dẹ̀ wà òkè gan mo ní kí nìkan náà ó ní iṣẹ́ promotion ni mo lè mi ò mọ olórin o ó ní òun ẹtún olórin kankan bẹ́ẹ̀ yẹn bóyá nígbà tẹ́mi béèrè lọ́wọ́ yẹn lòun kàn lọ sí dẹ́rà ibi tí wọ́n máa ń jókòó sí tó gbogbo máa jókòó sójú kan bí àlùwọ̀n ń jèrè ni ṣòtí eyín wọn máa ń jókòó sójú kan wọn máa pọ̀ ńbẹ̀ wọn kàn máa jí sí wọn máa sọ̀rọ̀ tí wọ́n ń sàn bóyá wà lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé business wo ló tún move tí wọ́n máa sọ pé ṣé o fẹ́ dá business lẹ̀ tó máa ní à màmá àwọn nǹkan kẹ̀kọ́ iṣẹ́ àmọ́ tó máa ṣàlàyé bóyá oníròbó ń gbà bóyá máa wò pé ah ẹni tó máa sọ pé òun fẹ́ wá sí ṣọ́ọ̀bù sí dẹ́ra yẹn definitely ó máa wà òkè òkè èrò yà lọ́nà eléyìí ká ṣáájẹ nǹkan tí mo wá rò nìyẹn pé tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn so bó ṣe wá bá mi yẹn pé olórin kí n bòrò mọ́tò olórin ni mi ò mójú olórin mi mọ ṣé ìyẹn tó jẹ́ iṣẹ́ ni kankan bẹ́ẹ̀ ó ní àwọn mọ pé mo lè mi ò mọ àwọn olórin yẹn o mi ò ń kọjá mo ní mo tún sọ ń jọ yẹn pé olórin kan ṣe ti máa ń gbọ́ àwọn bí mo dárúkọ pé Wàsíù yẹn pé music ẹ̀ nìkan ni màá ti ń gbọ́ kankan bẹ́ẹ̀ music ẹ̀ mi lè purọ́ mo ti ń gbọ́ mo ti jẹ́ fans ẹ̀ for long so mo ní so mi mọ and I know people who know him you understand so mo ní mi mọ any other person ó bá ní à pé promoter kan wà ní ìlú Dubai ń bẹ̀yẹn ipe so pé tí bá pé o máa pè wá o máa wá sínsìnsìn ah, mo ní promoter ó ní ẹ ó lórí ìṣàlàyé fún mi ló bá dẹ̀ pé ló wá pè lórí fóònù yẹn náà bá bá mi sọ kó má bá mi sọ̀rọ̀ mọ́ wá sọ pé òkè mo níbo ni ó wá lóun fẹ́ wá nísìnyí òun lè máa bọ̀ ní ilé mi kó wá rí mi wọ́n ní kó má wọrí pé torí èmi náà mi ò fẹ́ kí gbogbo èèyàn máa wá sílé mi bẹ́ẹ̀ mo níbo kó sọ lé ẹ̀ pé màá wá ṣètò ọ̀sán àtọ́jọ́ pé mò ń dágbé ni èmi àtọmọ mi àtọmọ ọ̀dọ̀ mi obìnrin dẹ̀ ní àmẹ́tẹ̀ẹ̀ta ah, but nígbà yẹn mo notice pé àbúrò mi kan ti wá ó ti lọ kọ́mọdọ̀ mi tó tún wá wá àbúrò mi kan báyìí tí mo sọ pé tí mo gbédé tí ó jẹ́ mo family gbogbo àwọn tó bá wà ní sọ̀rọ̀ àǹdíìsì ẹ̀ tọwọ́ yẹn bá ti wà kì í ṣe ọwọ́ o kì í ṣe oògùn o èèyàn ní o fọ́ wọn ò lè ní àwọn alájà làwọn tó control ṣe tó understand gbogbo àwọn ọ̀dà courtesan tó máa dárúkọ wọ̀nyẹn they are under them because they are demonic they will use tó bá lo wọn aṣagbára oògùn tó bá ràn ẹ́ tí yóò bá ràn ẹ́ wọ́n á lo èèyàn wọ́n ṣáà fi gbogbo èèyàn má jẹ tó bá sọ pé wà spiritual ti ṣe kò wá ní jẹ́ spiritual ó ti yé bẹ́ẹ̀ i mean spiritual spiritual, máa wà o physical náà máa wà tí ọwọ́ bá fẹ́ tẹ àwọn hmm, má jẹ́ ń sọ ilé kan wà tó ń dá pé wọ́n wọ́n tún ń já wọn ní wọ́n tún máa máa lọ lò ó láti fi attack àwọn èèyàn anyway ó ṣe wá sọ bó ṣe wá sọ pé àṣà wa gbéra mi ìfẹ́ kó wá sí mọ́ àgbèrè àwa lọ sílé mo gbé mọ́tò àwọn onímọ́tò ọmọ mi wà nílé pẹ̀lú ọmọdọ̀ mi èmi àti bọ̀bọ̀ yẹn ṣá ṣọmọdọ̀ mi àtẹnìkan aṣá lọ àwa lọ bá nílé ká má lọ bá wọn wọ́n ṣá ṣàlàyé pé ah, olórin ó ní olórin pọ̀ pé tí wọ́n bá fẹ́ wá lọ́la lọ́la báyìí pé wọ́n máa wá pé ní ìjẹta àbí last week ó ní ọ̀sẹ̀ tó sì kọjá pé màláìkà fẹ́ wá póun sọ pé kó máa bọ̀ wá tó ṣà ń kọ̀ǹplé pé bàbá ẹ̀ẹ́pù òun nìkan kìnì kan gbogbo nǹkan lé ó lóun sọ pé ok wá owó ticket kó máa bọ̀ àwọn máa organize fún ẹ pé things máa change ìyẹn sọ fún bẹ́ẹ̀ ìyẹn ló ń sọ fún mi o ó sọ pé ó kàn fi ń ṣàlàyé ni pé ah ó sọ pé òun ò rí owó ticket ó lóun ò rí owó ticket one thousand dollar ni wọ́n ń ta ticket yìí Emirates gbà yẹn e- economy ó ló tún dé airport pẹ́ nìkan sọ pé kó o máa ra tíkẹ́ẹ̀tì kó tún dé airport ó tún sọ pé ẹni náà tún disappoint yẹ ó ló dé airport kò rí tíkẹ́ẹ̀tì yẹn ṣótiyé kò rí tíkẹ́ẹ̀tì òun nìkan ni o kò ní ní pa kò ní kó tíìmù wọn á kó àwọn ọmọ tó ń kọrin ṣọ́ọ̀ṣì àwọn tó ń lu drum ẹ mọ̀ pé drum set oríṣiríṣi oníwòrán sọ pé wọ́n máa kó wọn jọ wọ́n wà ní ìgboro gbogbo ẹ̀ mọ̀ wọn kó wọn jọ á lùlù á dẹ̀ kọrin pé á dẹ̀ rówó àwọn èèyàn dẹ̀ wọlé ó ní kò wá múnà ṣé ó tó yẹn ó lò le ok tí a bá fẹ́ gbé wá ń sìn tá kó tíìmù àti gbogbo nǹkan tá a kó wà standard kí la máa ṣe but ṣé owó wà ń bẹ̀ ni olówó wà ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó máa tán many days tá a máa fi prepare kí ni ó ní láàrin ó ló pẹ́ jù ó ní a week gan ó là lè ṣe láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin ní ẹ̀ ó ní ẹ̀ ó ní ìjọ létí tó máa lé ń bẹ̀ náà ní tíkẹ́ẹ̀tì àmàtà Poster. àwọn bọ́n ṣe wà wọ́n ti ready because ìyá ti jẹ pọmọpọmọ ètè tí olórí burúkú olórí gbèsè bíi olè amúrọ̀bà tó ń pè kùkùté tó ń pè ní màláìka yẹn mo dẹ̀ ní òkè èló ni tíkẹ́ẹ̀tì ń sìn bí mo ṣe mọ̀ pé one thousand ni one thousand ló pè fún mi gbà yẹn that's ó ní tíìmù yẹn ten pa òun àti tíìmù yẹn ten pa máa jẹ́ eleven ṣé òun àti eleven àwọn twelve ṣáàbì nǹkankan àbí pẹ̀lú mc mo ní òkè lónìí gbogbo wọn nígbà tó ti calculate báyìí nígbà tó ń sọ pé one thousand àdẹ̀ṣẹ́ kìkì nígbà yẹn mo dẹ̀ kó owó yẹn sílẹ̀ ní dọ́là ṣé dìrámù mo kó sílẹ̀ àbí dọ́là dìrámù dìrámù ṣó ṣe yín kò ń ṣe jẹ́ ìrìn kankan mo lọ mo kó bọ̀tọ̀ ọjọ́ kejì mo lọ sí bank so mo lọ káàṣẹ lọ gba owó mo kó fún un gbogbo nǹkan tó ní ọmọ ara owó tíkẹ́ẹ̀tì iye tá máa fi ṣe tíkẹ́ẹ̀tì tá máa fi ṣe pósítà hotel that's all tá máa club tá máa lò everything àṣepapapọ̀ ló ti rẹ́dì mo wá béèrè lọ́wọ́ ẹ̀kí tó kó sílẹ̀ mo ní but tí bá kówó ìsílẹ̀ báwo mo ṣe máa gbowó yẹn padà torí a fẹ́ ná owó ìjáde báwo ni mo ṣe máa gbà padà wọ́n ní a máa tíkẹ́ẹ̀tì a fẹ́ ṣe yẹn náà pé òun la máa fi gbà padà pé èmi ni máa kó tíkẹ́ẹ̀tì dání máa ta tíkẹ́ẹ̀tì tá bá dẹ̀ ti ta tíkẹ́ẹ̀tì owó yẹn ń kọ́ àmì tá bá ti yọ owó tí a ná gbogbo tí a bá ná pé yòókù náà máa pín pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni inú mi dẹ̀ dùn pé òkè o àwọn ẹlọ́ ṣe tíkẹ́ẹ̀tì máa kó tíkẹ́ẹ̀tì dání ìyẹn bó ṣe jẹ́ nígbà tí ó wá di kini yẹn wọ́n wùpá ah, èmi ni wọ́n ní máa ta tíkẹ́ẹ̀tì lẹ́nu gate ọmọ ọ̀dọ̀ mi kẹ̀lẹ̀ ló ti wà lọ́dọ̀ mi gbà yẹn kẹlẹ̀ mọ́ pé gbogbo wọn plan work ni wọ́n jọ ń jalè kiri ni ó ṣe ẹ̀yẹ mi gan ni ó ṣe ẹ̀yẹ mi lójoojúmọ́ ni ọmọ ọ̀dọ̀ tí mo sọ pé ó wà lọ́dọ̀ ìfẹ́lẹ́ǹsì tí mo ní ṣẹwàá eh? tí mo ní wọ́n gbé ọmọ ọ̀sọ̀sà ìyẹn ó wà nílé òun ló ń tọ́jú ọmọ mi ọlọ́run ló yọ ọmọ mi ní gbogbo àyè báyìí mo kàn notice nínú ilé ṣọlá yẹn olórí burúkú gidi lọmọ yẹn olórí burúkú gidi ọlọ́run gbọ́ a máa kanra mọ́ tọ́mọ mi bá ti bá ti jáde kúrò nínú ilé ọmọ mi ló máa ń sọ fún mi ó lóun àti iṣẹ́ wà yẹn wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí í bùn tó ń bá se pé kí iṣẹ́ wà wá sí oúnjẹ fún un ṣe mo pọ́ṣì a máa sọ pé go and do it yourself wọ́n gba laptop ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ in fact olórí burúkú ni ṣọlá olórí burúkú mo tún pè ní olórí burúkú wọ́n máa ló ṣépè fọmọ ẹ̀sìn mo ti notice pé ó hate ṣọlá adébùkọ́lá gan for long time tó fi pọ̀ ọkọ̀ tó fi jẹ́ kán lè pa bàbá ẹ̀ anyway ẹ má wọrí gbogbo ilẹ̀ máa jẹ súnmọ́ báyìí ẹ̀dẹ̀ ń jẹ́ ń sìn ṣáàṣìrí yín àṣírí yín court àwọn yẹn máa sọ pé ó tó ọmọ ẹ̀ láṣìírí mi ò bú anybody anybody tó bá wà ní family tó bá ti ṣe burúburúkú ẹ tó ṣèkà fún mi tó rẹ pé ó ṣèkà fẹmi kékeré tó fẹ́ ṣèkà fún mi ọmọ mi màá ṣèkà fún ẹ ìkàdẹ ni mò ń ṣe fún wọn sìn àwọn náà mọ bí mo ṣe ń sọ̀rọ̀ wá sí ìtumọ̀ tó láti ká mò ń ṣe fún wọn lè ṣe pé wọ́n bùlì mi back á bùlì mi ìyàwó kan lélẹ́yìí òun wà ní pálọ̀ obìnrin kan ń gbàdúrà fóun we don't care for that àìṣírí ẹ̀ ti bàjẹ́ ayé wọn ti bàjẹ́ ọ̀rọ̀ ajálẹ̀ yìí àwọn ẹlòmíín wà nílùú nàìjíríà tí wọ́n ti padà nù tòtórí ọ̀rọ̀ ajálẹ̀ yẹn ṣé ẹ lè mọ̀ pé Wàsíù wà involved nínú nínú àjálẹ̀ Wàsíù is involved gbogbo àwọn tó dárúkọ wọn operate àjálẹ̀ it's not a joke ọmọ tó kú yìí ọmọ yẹn ti ń sọ̀rọ̀ tọmọ yẹn bá ti mu gbó àbí tó bá ti fún nìkan mu á máa sọ̀rọ̀ ọmọ yẹn ní inspiration gan o ó dẹ̀ ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nínú gbogbo àwọn ọ̀rẹ́ ńgbà mí náà wọ́n dẹ̀ lísìn sí i wọ́n mọ́ tí ọmọ yẹn pa wọ́n lọ bèrè dáadáa sí ẹ̀wà sí ìmọ̀ ni kò lè sọ fún wa pé èmi tí mò ń tẹnu mọ́ ṣé mo kọ́jọ́ tó kọ́kọ́ kú kì í ṣe nǹkan tí mo kọ́kọ́ sọ nìyẹn ṣé you understand because mi tí ì mọ ṣẹ́rí àti mọ gravity ọlọ́run kò kọ́kọ́ gbé mi lọ sí pé gbàdúrà kan fáwọn tó ń ṣe àwọn tó ọ̀nkọ́tì people tó ń fi àwọn èèyàn celebrity ní wọn tó ń fi èèyàn ṣe ètùtù that's what God first told me you understand me but don't let me yàbàrà sórí kinní yẹn sọ ma pé mo ti ó kó lórí burúkú gidi ni ẹni bá lóhùn da Adébùkọ́lá láàmú ẹnikẹ́ni tó bá wà lórílẹ̀‐èdè yìí tó bá rún ní iṣẹ́ burúkú láti fi ìyà ọmọ mi Adébùkọ́lá Ọlọ́run máa fojú ẹ̀dá bẹ́ẹ̀ gbolẹ̀ Ọlọ́run máa pa ẹ̀dá bẹ́ẹ̀ nípakúpa Ọlọ́run máa fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣe òfò ẹnikẹ́ni tó bá tún gbógun ti ọmọ mi Adébùkọ́lá Ọlọ́run máa fi ẹ́ ṣòfò o ò ní tẹ́gbẹ́ o ò ní jèrè o ò ní gbádùn àṣírí ò ní bò tó bá gbógun ti Adébùkọ́lá síra tó lówà mi ọmọ tí olúwa fẹ̀rẹ̀ mi gbà tó wá sọ fún mi pé ókè o èmi máa gbowó mọ̀nà ṣẹ́wà ló yẹ kí n ní kó gbowó bọ́ ṣẹ́wà yẹn ọmọ mi ṣìkè mọ̀ ni ó máa dúró tọmọ mi ọmọ mi wà bí ṣé ọmọ mi ti pé six years ńgbà yẹn this is my baby girl kẹ́mọ̀ pé ó ti pẹ́ tó ti bá mi fà wọn lórí burúkú olè àwọn alájàlè òfò lẹ́ máa ṣe gbogbo yín òfò. so wọn á ní òkè mo máa nídìí èèyàn níjọ́ yẹn bí ẹ̀fún bí èdè a wà ní dáìní báyìí ni ọmọ mi kàn fọwọ́ lẹ́rán ẹ wọ́n one thing about these people wọ́n máa ń sa oògùn ti èèyàn ṣó ti yé yín ọmọ mi bí tíọ́lá ṣe máa treat ọmọ mi every time nígbà tó bá wá South Africa ńgbà yẹn náà ṣe mo á mechi. sitiru méjì tíṣọ́ tọ́mọ mi bá mú sitiru kan ṣọlá kan máa dédé lọ bẹ̀ ní wọn kò dédé lọ parọ́ mọ́ yẹ́yẹ́yẹ́ olórí burúkú ọmọ olùṣì mo sọ pé bàbá ẹ̀ ṣorí burúkú ni ọ̀dọ̀ àwọn oṣù àtàjẹ ni bàbá ẹ̀ àti ìyá tó bí bàbá ẹ̀ ìyá tó bí bàbá ẹ̀ ejò ló ṣán ìyá bàbá ẹ̀ pa bàbá ṣọlá ejò ló ṣán ìyá bàbá ẹ̀ pa ejò <laughs> ejò ó ti pẹ́ tán ti bá mi fà ìyá àwọn yẹn náà ń gbàyà tó sọ pé tó wọ́n wà ní wọ́n dáwọ́ spiritual àti mi tí mo fi lọ sí ìrìn àjò tó ń rò pé mi ì ní dé mọ́ ìgbà tí máa dé báyìí wọ́n ti kú dànù ejò ló tó ń rán báyìí ó sàn wọ́n pa ní ejò kí ejò wọlé níbi tí ò sí gbókó lọ sàn wọ́n pa lórí bẹ́ẹ̀dì gbogbo tá a sọmọ pẹ̀lọpọ̀ ẹ sọmọ ni má fàdúrà ṣeré o èmi ọlọ́run mo dúpẹ́ tó fọ̀nà òun àdúrà wọn mi bẹ́ẹ̀ ni holiness is the best is the best key and weapon to fight demonic people and don't play with them don't smile with them the moment you receive them you know them púpọ̀ kéèyàn kéèyàn kéèyàn ẹnìkan tó àwọn tí ojú wọn bá fọ́n sí náà máa ṣe é rí eléṣì tẹ ń bá lọ́rọ̀ ọjà ṣọlọ́rọ̀ làwọn yẹn àwọn alájàlẹ̀ ṣé gbogbo wọn yẹn tẹ rí yẹn ṣọlọ́rọ̀ ni wọn òtòṣì nínú ẹ̀mí burúkú wọn tòṣì ju èkúté ilé lọ in the spirit realm anyway jẹ́ a máa sọ story wa mo kàn fẹ́ sọ fún yín ni torí gbogbo wọn àwọn èèyàn sọ pé wọ́n travel lọ ìlú òyìnbó gbogbo wọn travel àyè máa gbọ́ o. He's also a tactics ó ti yé also a tactics ṣe ti ojo no long. náà lọ́hùn ni le. ní mi nílé mi fi omo yele lẹ mi ni le nílé gbowó lẹ́nu géètì o adúrú mi máa lọ dó sẹ́nu géètì máa gbowó wọ́n ti rò bóyá máa ṣe bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn so tí má dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ gbogbo tó bá panu lé wọ́n so ṣe ti yé bẹ́ẹ̀ nù wọ́n á ní a máa ṣe wà ní dining ìjọ yẹn bọ́ mo ṣe ń ronú nìyẹn ìyẹn síra mi mo ní what happen to you why you know it only i'm just missing my brother brother ẹ̀ yóò dẹ̀ kì í fẹ́ rí sójú ló máa máa gbógun tì í in fact olórí burúkú ní ṣọlá bó ṣe ṣe fún adébùkọ́lá ọlọ́run máa bá mi ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ á ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́jọ kúrò ayé sínú gúrúùpù ló fò ọmọ ọmọ bá ní òun mí sẹ̀ mo ó ní àwọn tuntun you want to talk to him kó ní wà ní yes bá dẹ̀ fún ní fún bá ní òkè kó pè bá dẹ̀ kí how are you wà ní fine I miss you ó wá rẹ̀ I do want to see me ó ní yes I don't mind ó ní okay tell mommy to do to give me visa then I will come and meet you in Dubai ìgbà yẹn kò tí ì dé Dubai rí South Africa ló máa ń wá nígbà olùdí bá dẹ̀ ní òkè bó dẹ̀ ṣe sọ̀rọ̀ mọ́ ẹ̀ mo dẹ̀ ní òkè gbogbo àyẹ̀kẹ̀rẹ̀ torí tó ti lọ ilé náà yàmàyàmà ló máa ṣe yóò ti yẹ yín mẹ́yẹn kó máa fẹ́ kó gbà tó wá South Africa kó máa fẹ́ ṣe yàmàyàmà òun àti tó wa yóò di lórí wa kó máa wa jà lórí nǹkan wa kó máa fẹ́ pu many times wọ́n pọ̀ ọlọ́pàá wa. ẹ máa lọ sẹ́wọ̀n lójú mi ẹ ní kú tó sì náà máa lọ ẹ̀wọ̀n yé torí ẹ̀yin ti pa odidi èèyàn ẹ máa lọ ẹ̀wọ̀n tẹ́ ẹ bá lọ ẹ̀wọ̀n ẹ máa irú ìwọ̀ṣọ̀lá mi ìfẹ́ kó o kú torí tó o o ò ní ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣe fún Adébùkọ́lá ṣùgbọ́n tó bá rogún sábúdébùkọ́lá o àbí tó bá rogún sí mi àbí táwọn ẹgbẹ́ yín tẹjọ́ ṣe kọ́ tán bá ní kẹ́ lọ mú ọyàn èèyàn àbórí ìyá kan wá ẹ lọ gbé orí girama ṣó ti ẹyin torí ènìyàn support yín ẹ gbé orí ìyá tó bá ti support yín ẹ gbé lọ fún wọn èmi <laughs> ẹ mọ anything ẹnu ni màá ròyìn fóṣó ṣé ti rí oṣù ọ̀run àtàjẹ́ ọ̀run àti gbogbo àwọn tó lágbára jù yín lọ láyé òun náà màá ròyìn sùn ó ti yé Mm. ẹ lọ gbórí girama yín kì í ṣorí èmi kì í náà ṣorí ọmọ mi síra ó ti yé mm, tó rọ́dọ̀ wọn lẹ gbé anyway continuity n bá dẹ̀ ní òkè opportunity rèé o wá fẹ́ ṣe ṣó o ṣe ló dà pé wọ́n ń wá ọmọ yẹn in the spirit ọmọ yẹn náà mo kàn ṣe mo kàn ní òkè kó máa bọ̀ a ti ń ṣe ṣó a ti fẹ́ ṣe ṣó o àwọn màláìka yẹn gbogbo ṣe ṣe visa fóun náà nìyẹn ṣe nípa máa ṣe visa fún gbogbo àwọn tó wá a dẹ̀ máa ra ticket mo ṣe ra ticket tiẹ̀ separate mo dẹ̀ ṣe visa tiẹ̀ náà ṣe ti understand kì í ṣe ẹni yìí kì í ṣe ẹni yẹn ló bá mi ṣe visa fún mo lọ ṣe visa separately gbà tó ń bọ̀ Emirates the same flight náà jọ wọ̀ but kò mọ̀ pé èmi ni mo ń gbé bọ̀ ó wá ní mo wá bèrè lọ́wọ́ ẹ̀ nínú ìgbà tó wà nínú plane mo ní ṣé o ráwọn kankan nínú plane yẹn kò sí kí ló nínú plane yẹn kí ló ó lóun kàn ráwọn ọ̀gbẹ́ni kan tó kàn forí balẹ̀ ń bíbá ṣáṣáṣáṣáṣáṣáṣá ìyẹn mi pé mo ní yóò forí balẹ̀ báwo ló kàn ló ń kírun ni ó kírun nínú plane ó kírun nínú lẹ́lẹ́ ó kírun lóde òkè pẹ̀tẹ́sì pé kó tó wọnú plane lẹ́kọ̀ọ́ ó kírun ó ṣà ń kírun kiri pé in fact ó ní lára àwọn bros yẹn bros ló pè àwọn bros kan báyìí tó máa ń kọrin fújì yẹn ni ó ní gbogbo orí ẹ̀ ló ti dúdú ó ṣàṣàlàyé ìmọ̀ wa ti wò pé òkè mọ̀láìkà wà nù bẹ̀yẹ̀mí sọ fún pé èmi mò ń gbọ́ bọ̀ tiwa tí ó dé ta kó mọ́tò lọ láti lọ gbé wọn ṣe mọ̀ ó wá rí òun jáde mo ní kó jáde mo dẹ̀ sọ fún kó wá bá mi ní mọ́tò kan báyìí wá bá mi pàtó ẹni ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ́ náà tó yóò di bó ti jókòó bí màláka náà ṣe wá síwájú ṣó o ṣá lọ́rọ̀ kan láti wá bá mi gba àwọn àwòrán ipa tí àbúrò ẹ̀ lòun mìíṣẹ́ màá tún wá lọ opportunity náà pé kó wá bá mi gba owó lẹ́nu gate ṣó ti yẹ yín mẹ́rin wá bá mi gba owó ní ẹnu gate pàtó dẹ́ẹ̀dì mo lè ṣàlàyé fún pé àwa ni èmi ògbó wọn ni oh, ó nǹkan kiri kan kò ṣá sọ̀rọ̀ sọ ọ̀nà ó bàbá àgbowó ní afẹ́ṣe ṣó ọ̀la o wàá dẹ̀ wà lẹ́nu gate wàá gbowó ìwọ ló máa gbowó ní no problem wàá ta ticket àdẹ̀dẹ́nu gate nìyẹn nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ owó kò mo ṣáà gbọ́ ohun kẹ̀lẹ́ yóò lágí tó bá ń bá mi sọ wọ́n máa bá mi sọ bíi pé ṣé mo ní nọ́mbà wà ó ti kọ́kọ́ máa ń rò bíi pé kò fẹ́ kí n bí ọmọ mi mọ́ ṣe ti understand bíi pé bóyá gbogbo nǹkan tí n bá ṣe láyé mi gan òun ló máa jẹ́ ti understand bẹ́ẹ̀ so gbà tó tún wá ní àbúrò yẹn báyìí ó ní wicked spirit ẹni báyìí tó bá lò máa pa àbúrò tó ẹ̀gbọ́n tó bá lò máa pa ọmọ mi ìwọ ló máa kú ẹnikẹ́ni tó bá wà lẹ́yìn tó bá lò ní ìní kò láàbúrò bó ṣe wà yẹn ṣùgbọ́n ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó bá wà débùkọ̀ lásòsò tó bá sọ pé ìbínú ọ̀rọ̀ ẹ̀ ń bí òun nínú àbó ní ibi lọ́kàn fún ẹ̀dá bẹ́ẹ̀ ló máa fúnra rẹ̀ gbé so àwọn èèyàn kẹ̀dẹ̀rẹ́ wọ́n máa ń háyà àwọn èèyàn mọ́ra àmọ́dẹ̀jẹ̀ ìtàn yìí àtinúdénú wà ṣé ti yẹ yín ẹ̀yẹn àtinúdénú ẹlòmíì wọ́n máa rán àtinúdénú sí láti lè ṣe rẹ̀ fúnra rẹ̀ ti yẹ but mi ìfẹ́ teach mi ò teach lẹ́nu ọjọ́ mẹ́ta fún ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn i'm not teaching anybody until we get justice i'm not teaching and i'm not praying prayer ti máa ń pray àti preaching mi mi ì sọ pé kò sírú ẹ o ṣùgbọ́n tèmi tún yàtọ̀ ló ti yé bẹ́ẹ̀ because oníkálukú ló lẹ́yìn tó ń rán wọn sí pure born again and Christian and teacher de la wa àwọn ò ní àmúlùmálà kankan a ní nǹkankan tá a hide mi ì sọ pé mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì gan talk less of pounds ọtí understand anyway ṣáà lẹ́yìn continue ó wá gbowó a bá ṣe nígbà tó ń ṣàṣe wọn ṣàṣe tán gbogbo ìrábaraba wọn ní ó kọ́kọ́ pariwo wọn jẹ́ kó ń gbowó wọn ní security ló máa gbà ó mo lọ bá wọn wọn ní ẹ̀ tán bá ti gbà tán pé kán máa wọrí pé kóun kó máa kọ iye tán bá tà sílẹ̀ pé tán bá dẹ̀ ti ṣe tán máa kówó fún wa mo ní òkè ìgbà tán ṣe tàkọ́kọ́ tán ẹni yẹn sá lọ nígbà tó tún yá wọn ní ẹ tó bá ti ṣe ẹlẹ́ẹ̀kejì nǹkan ló máa kó gbogbo owó yẹn papọ̀ lẹ́ẹ̀kan mo ní òkè wọn bá ṣe iṣẹ́ òtán kíní ló kọ́kọ́ jẹ́ kí n mọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ṣe bàbá gbọ́n ní mc ló bá bá mi pé kí n fún ní owó òun fún máa lọ pé torí òun bó ṣe wà yìí at least òun ò lè òun ò má òun ò òun fúnra òun lòun ra tíkẹ́ẹ̀tì òun mo ní ẹ ra tíkẹ́ẹ̀tì àbí kílẹ̀ sọ ó lóun ra tíkẹ́ẹ̀tì mo ní ẹ ra tíkẹ́ẹ̀tì kílẹ̀ sọ mo lè mi mo san gbogbo tíkẹ́ẹ̀tì twelve people èmi ni mo san owó twelve thousand owó tíkẹ́ẹ̀tì visa everything èmi mo san owó wọn wá ní àwọn tó onírúurú gbawó lọ́wọ́ wọn tó onírúurú ń kọ́ gbawó n bá pe oníròbó oníròbó bá ń bọ́ á lọ bí á lọ bí ṣá ọ̀rọ̀ yẹn mo ṣáà ti sọ́njọ́ yẹn ó ṣáà gba owó gbé mi ẹlẹ́ẹ̀kejì yẹn ńgbà tí ó ti wá di ẹlẹ́ẹ̀kejì màláìka àwọn èèyàn máa sọ pé gbà tó ti gbowó gbé mi lákọ̀ọ́kọ́ báwo ló ṣe máa tún ṣe lẹ́ẹ̀kejì èmi ò tí ì mọ̀ pé màláìka wà nínú géèmì àṣẹ gbogbo wọn yẹn mi nìkan ní jẹjẹsì tó wà láàrin gbogbo wọn pátá ló mọ̀ nípa gbogbo géèmì ìkúrú ní ọmọ ọ̀dọ̀ tó wà nínú ilé mi mi ò mọ̀ pé ìjẹ̀bú pé wà sí wọn wà ní láti ìgbà tí hmm, in fact ṣé n sọ kọ́kọ́ fún yín wọ́n máa ń ránṣẹ́ kiri ẹ gbọ́ tó o bá lọ patí wọ́n máa ń lọ sọ fúnra wọn pé àwọn pàdé bèbí kan ní patí ó wà kó dẹ́ẹ̀dì ó wà ní Dubai wọ́n á lọ sọ fọ́gà wọn wọ́n máa ń ta àwọn èèyàn tó tọ́ ni mo sọ fún yín they go after people they hunting for ladies they hunting for good big people so if you are big there is a lot of tactics someone máa ń lò láti fi hunt fáwọn èèyàn and when people hunting for big people like that definitely they are coming to eat out of you tó bá dẹ̀ possible fún ọkàn jẹ́ tán kán dẹ̀ sọ egungun sọ̀nà kán dẹ̀ máa lọ tiwọn ó ṣáà gbé owó tàkọ́kọ́ ṣe lọ ní ẹlẹ́ẹ̀kejì ní ẹ̀ta àkọ́kọ́ yẹn màláìka ṣe bíi pé òun ò mọ anything pa ẹ̀ lóló máa máa gba aláṣẹ ní kíníkan kíníkan pọ̀kó tó ti jọ yẹn ló wá tún sọ ní ṣọlá mánéjà ẹ̀ ló kọ́ tẹ̀lé wá níjọ èyí tó tẹ̀lé wá ni mánéjà ìyẹn ń jẹ́ mánéjà méjì ló àti saheed olórí burúkú ìkan báyìí tó ṣẹnu gbọ̀ngbọ̀ bíi ẹlẹ́nu bọ̀kùtù báyìí bíi ẹnu ajá bẹ́ẹ̀ ni ẹnu mi tóbi bọ̀ kì í ṣe bí ẹnu títí ẹ̀ ọ́gílì ẹ̀mọ̀ àwọn kan tó ní ẹnu ọ́gílì ẹnu mi fine my beautiful lips big and and bold everything about it lọ́tà àwọn eléyìí wọ́n kúrú wọ́n tún ọ́gílì tẹ́ bá gbọ́ pé wọ́ọ́ yẹ̀sẹ̀ ọlọ́run dáríjì mi tí wọ́n bá rántí tèmi ọ̀dẹ̀rẹ̀ mi ò jà wọ́n lólè torí tó máa ń sọ̀rọ̀ sí wọ́n lè ní she bullied she bully people you mad i'm talking like this that they crook me they stole from me they destroy my business all things they have stolen from me they have not returned any penny they are still bí mo ṣe wà bíbá wọ́n ṣe fi system claim owó lọ́wọ́ mi do you believe that òun lọmọbìnrin òyìnbó tó fún àbẹ́ǹjẹ́ tí ọmọ mi ló fẹ́ ṣe nǹkan tó yàn rẹ̀ tó ní tó sọ pé tó fi system gbà á whatever they are systematically collecting hacking in recruiting people into the atrocities and báwo lálẹ́ ayé ṣe máa dùn ún gbé pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń anyway ṣá elekeji no, nítorí pé màláìka ò fara wọn pé òun wà nínú ẹ̀ ṣe ló ń ṣáájú mi tí bá ti ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn a máa gbogbo owó tí wọ́n jí yẹn a máa mèkẹ́ a máa pe Wizkid a máa pe gbá a máa pàwó a máa pe gbogbo bàbá aṣáṣun ó ṣàbẹ̀ sí dárúkọ gbogbo àwọn tó máa pè pé gbogbo wọn pátánkọ ni a máa pè pé àdèmàrówó Wizkid ò wá sí Dubai rí àwọn èèyàn fẹ́ rí kíní kan ò wá sí Dubai rí àwọn èèyàn fẹ́ rí kíní kan ò wá sí Dubai rí àwọn èèyàn fẹ́ rí Wàsíù náà kọ́ ó ló máa wà ní sí yẹn ó ìgbà tó ti sọ Wizkid Wizkid ṣẹ̀ jáde ńgbà yẹn Wàsíù náà kẹ̀dẹ̀ rẹ̀ mọ̀ pé ibi tó bá lọ ẹsẹ̀ ọ̀nà sáà bẹ́yẹn so mo ní he's going to pull and he's going to we're going to make it mo bá bẹ̀rẹ̀ sí invest owó mo wá invest owó ju títà kọ́kọ́ lọ ṣé ti yẹ mẹ́rin àṣẹ gbígbá ló bá dé so gbígbá yẹn ìgbà tó wá tó stage kan tí mo fẹ́ ṣe yẹn mo ti wá tún ti forgive o oníróbó bó ṣe jà mí lólè tó mo ti wá forgive ẹ̀ ó tó stage mo wá wò pé ẹnu ẹ̀dá ìṣe mi kó wá dà pé èèyàn fẹ́ gba kọ́sítọ́mà wọn ṣé ti yẹ mẹ́rin owó tà kọ́kọ́ wọn ti gbé mi o mo tún wá pè é pé kó let go mo pé mo ti let go yẹn kó jẹ́ kájọ òṣèlè náà pé mo ti bẹ̀rẹ̀ náà wọ́n ṣàní pé kíníkan kíníkan ẹ wá ní ah, ẹ òun àwọn awárí nígbà tó dẹ̀ yà á ṣá wá ní ẹ ṣé èmi á máa náwó òun á máa ṣe bọ̀ẹ́bọ̀ ìtẹ̀lé mi lẹ́yìn ni ìyẹn mi pé kí n kó gbogbo owó yẹn fóun ègé bó ṣe ṣe lákọ̀ọ́kọ́ kó tún ṣe bẹ́ẹ̀ mo ní no èmi máa náwó gbogbo tí n bá ti fẹ́ ṣe i will do it because ní àkọ́kọ́ yẹn ṣe ló lọ sọ fún nígbà tí gbogbo àwọn òtẹ́ wa gbé owó mi wọ́n wá sọ pé ó jẹ àwọn lówó àwọn ò mọ̀ pé èmi mo ṣe òun ni wọ́n rò pé ó ṣe pé sóò kò sí nǹkan kan táwọn fẹ́ ṣe sí i ṣé ti yé ó kò láì pẹ̀lú hòtẹ́ẹ̀lì pẹ̀lú gbogbo èèyàn ṣá wọ́n ṣá sísè o wọ́n ṣá gbowó yẹn mi so ó ṣe wá yarí màdé mo kàn wò lè abẹ́lé ìṣeré gbogbo àwọn guys kan tó wà ní Dubai àwọn kan wà ní crew mi irú bí àfàtà yẹn mo fi sínú crew mi bọ̀bọ̀ kan báyìí wọ́n pè yọ̀ mi mo fi sí crew mi wọ́n pè bọ̀bọ̀ kan báyìí ní ẹ̀rẹ́ mo fi sínú crew mi mo fi ẹ̀bá wọ́n ṣá pọ̀ bẹ́ẹ̀ ṣá bíi mo ní obìnrin obìnrin mélòó ni mo ní bí obìnrin kan pẹ̀lú èmi so pẹ̀lú ọmọdọ̀ mi ṣáà pé àṣà we are doing it màrún lè lọ ṣe lè lọ ṣe lè understand so my crew we were both working together so ó wá di ọjọ́ tí a máa ṣe show yẹn ibi tá a wá gbà this time around a máa ní láti gba license ká tó lè gba permit náà máa ń pè é fún gbogbo àwọn tó bá fẹ́ play lórí stage tó máa gorí stage àti ẹni tó fẹ́ kọrin àti nǹkan tá a fẹ́ ṣe a máa permit fún hotel tí mo fẹ́ lò Sheraton dẹ́ra ni mo gbà so àwọn ló máa lọ book fún gbogbo kíni wọn làwọn làwọn book mo kàn sanwó fún wọn mo sanwó hall mo sanwó rooms mo máa need mo dẹ̀ san owó permit yẹn wọ́n dẹ̀ ní mo máa gbà kí a tó bẹ̀rẹ̀ mo ti fún wọn déètì tí a fẹ́ ṣe wọn tó dẹ̀ máa yá ṣá tó máa dé ọjọ́ tó máa dé gan ni wọ́n bá sọ fún mi pé pàmìtì yẹn kọ́ wọn ò gbà ó wọn ò rí gbà ó wọ́n ti pè láti nàìjíríà pé kó má jẹ́ kó ṣe ṣe wàsíù tí ń ṣèkà tipẹ́ má yẹn ìṣe ìṣe kìlà tẹ́rọ̀ burúkú ni ó ti máa ń ṣèkà tipẹ́ kó ṣe rọ̀ ó ti pè pé kó má jẹ́ kó ṣe ṣe so ó wá mú yes mo mọ̀ létà pé ó ti pè kó má jẹ́ ó ṣe ṣe so àwọn èèyàn gbà tó wá di láàárọ̀ ọjọ́ yẹn pé mo fẹ́ lọ gba gbogbo pàmìtì kí n lè pé fún wọn gbà tó ń lọ dé tàti ọkọ kódà tó di pé wọ́n dé yẹn mo ṣáà rí i pé wọ́n ṣáà ń plan fún mi pé kí n lè wẹ̀ wọ̀n kọ́lọ́pàá lè mú mi kí gbogbo ẹ̀ lè dàrú kí n ṣáà máa rówó kélòmíì wá ṣe kán wá kówó yẹn wọ́n ti plan gbogbo ẹ̀ fún mi yọ̀mí yẹn mo débi mọ́tò mi ní àárọ̀ ọjọ́ yẹn mọ́tò tuntun mo start ẹ̀ start ẹ̀ kò máa start o mo start ẹ̀ start ẹ̀ kò máa start o wá lọ fi jump start atún jump start kò start kò tiẹ̀ dáná rárá ọmọ yomi yẹn ó wá ní mọ́tò kan torí kò dẹ̀ ní driver license but ó máa ń fi pa wa mọ́tò àti ó kàn máa ń wà pẹ̀lú risk bẹ́ẹ̀ mọ́tò ẹ̀dẹ̀ tó ń rè mí ń like mọ́tò tí ò bá fine mọ́tò àwọn olùkà kan báyìí tó ti gbórí ṣàlò ń lò bọ̀ ṣàyẹn lo mọ́tò so mo wá ní ìgbà tó wá dé ní màmá kíríkan kíríkan wọ́n ní à mọ́tò yóò máa ṣe o pé ó yẹ kó máa lọ sí airport mi nìbọ̀ kó wá kó máa bọ̀ kó wá gbé mi kó wá gbé mi bàṣírà wà lọ́dọ̀ mi bàṣírà ìyàwó tí mo ló fẹ́ Akeem Aromire tó ti kú yẹn tí mo sọ pé ìyá bọ̀dé ìyàwó bọ̀dé ìyàwó bọ̀dá bọ̀dé yẹn tó jẹ́ ìyá láyé tí Saint Janet náà máa ń kọrin ìyá láyé mi ò oníjìbìtì jìbìtì oníjìbìtì pọ̀ Nàìjíríà mi lè réyàn wọn ò ní lè sọ àwọn tó ń wà nínú àjálẹ̀ gúrùpù gbogbo orí burúkú yẹn they are too numerous in Nigeria especially Yorùbá mi lè sọ àwọn Haúsá lè ní àṣà titi wọn kó ní ìwà titi wọn kí Ìgbò náà ní tiwọn bó ti ṣe rí Yorùbá yẹn ah, Yorùbá wà àwọn tó bá kó hundred Nigeria yorùbá sílẹ̀ ninety five percent of them they have this one one they don't like the truth they cannot wọ́n wà nínú gbogbo atrocities kì í ṣe rán bóyá ní kí lọ gba kíní yẹn jọ yẹn ní àárọ̀ ọjọ́ yẹn tí a fẹ́ play kó di pé kó gbà kí n dẹ̀ pé fún wọn nọ́mbà ní kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pa kan ìgbádá ọmọ ti bí náà fọ́ mọ́tò kò tó start n bá pe yọ̀mí wá gbé mi yọ̀mí náà gbàtà tó ń lọ lọ́nà ọlọ́pàá tún dá ó ń tẹ̀lé wa báyìí ó tún dá yọ̀mí dúró ó kú dẹ̀ka débẹ̀ yẹn ṣá ọlọ́pàá tún mú yọ̀mí mo chat mo bọ́lẹ̀ ṣó ti yé mẹ́rin gbogbo nǹkan tá à ń ṣe wọ́n kàn ń fún ọlọ́pàá ní ṣé ti wọn sàn pọ̀ tí nǹkan tó wọ́n ti wá gbogbo ọ̀nà tí wọ́n rí mi mú nǹkan tó wá rí pẹ̀lú bọ̀bọ́ yẹn náà ni pé kò ní dá balances ó ń drive ṣé mo ebi ò mọ́ bọ̀tọ̀ ọmọ ó ṣe nígbà yẹn tó fi ní toró ń tẹra mọ́ṣẹ́ ó dẹ̀ ń kọrin òun náà máa ń ṣe jíngù kan bá kan ìyẹn yọ̀mí ìyẹn wọ́n tẹ̀ ló wà ní Amẹ́ríkà bọ̀ mi ò mọ̀ mo ṣáà ṣe ti understand tó bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n fẹ́ close around you they want to move close to you ṣá anyway it's not a bad person yọ̀mí o tí mi ò wá lè sọ but to me mhm. but crew yẹn show tí mo fẹ́ ṣe yẹn ló jẹ́ kó come around me o because I will need people to send one there mo di eh, lọ ṣe léyìí irú wa eh, irú ètò ń pè ní fatayi àbùfatayi ẹ̀ sì kì í ṣe àbùfatayi albab yẹn o èyí tó jọmọ èkó yẹn òun ló ṣe òun ni mo gbé visa fún ìkan mo gbé mo ṣàgbé gbogbo activities èyí tó máa ṣe kinní kan èyí tó wà ní oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe mo pín fún gbogbo nǹkan tó ní kálukú máa ṣe yìí náà àwọn tíkẹ́ẹ̀tì ẹlòmíì náà kẹ̀lẹ́rẹ́ tó máa ta tíkẹ́ẹ̀tì mi ó nítorí ó ní àwọn tíkẹ́ẹ̀tì mi tẹ́ máa tà wọ́n tó wá ṣe ti lẹ́yìn tó máa ti lọ tà kan tó di pé wọ́n dín so wọ́n ṣáà ṣe gbogbo ẹ̀ ṣá ó wá di ní alẹ́ ọlọ́pàá ti wá mú bọ̀bọ̀ yẹn lọ mo ní kí bàtí abámi lọ pàtó wá di lálẹ́ ọjọ́ yẹn bàtí akàn gara ni ó kàn ń ṣe bákan ó sì ń lọ wọn ò ní lè dúró kàn ṣe di tiẹ̀ tiẹ̀ ni lóun fẹ́ máa lọ ó lọ kò ní tí mo mọ̀ pé gbogbo ìgbà tá a bá ti fẹ́ ṣe ṣóò méjèèjì yẹn bàtí a máa wà ráǹdì ní Dubai bọ́ tó bá ti jọ tó ta fẹ́ ṣe kankan ó máa gbéra wá máa lè rùn lọ ó lè ṣe ìjì tíkẹ́ẹ̀tì kó lòun lọ kò ní presence síbẹ̀ òun náà wà nínú géèmù yẹn so tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ géèmù pẹ̀lú ẹ̀ all of them wọ́n fẹ́ jẹ́ wọn òpó wà lọ́wọ́ ẹ̀ a máa gba gbogbo ọwọ́ ẹ̀ sọ̀nà àdè máa dì pẹ̀lú ẹ̀ ṣètì wọ́n máa gbogbo wọn tó máa pàdé ńgbà yẹn ara wọn ni mi kò lè má lọ lójú títì bàṣírà mi ìdábò àṣírà mọ̀ mọ́ mo wà ní góòsù tí mo ra góòdù níjọ́ yẹn ni mo ṣe kó góòlù jáde àwọn góòlù ńlá lábàá ló bá ní fèsì look familiar mo ní mi ìmọ̀ yín ó ṣàǹjúwe wọ́n wá bẹ̀rẹ̀ ṣé mo ti lọ London rí ṣé mo ṣe kinní kan mo níṣẹ́ London àwọn olùṣà ń bèrè gbogbo pẹ́ṣọ oríṣiríṣi ìlú tí mo gbé mo níṣẹ́ tí wà ní South Africa rí mo ní no mi ti ọmọ bí tí mo ti mọ̀ lẹ́ẹ̀kan náà tó kàn sọ pé kí kò mọ̀ nà ó toró tún ti wá pupa torí gbà yẹn ó dúdú ṣùtì yín mẹ́ ó ti bora so ó wà dé ní wọ́n ṣàwádà mí láàmú tí mo máa débẹ̀ pé kí n lọ gba tíkẹ́ẹ̀tì wọ́n ní tíkẹ́ẹ̀tì ò tí rẹ́dí meanwhile àwọn yẹn ò pè mí kán sọ fún mi pé tíkẹ́ẹ̀tì ò tí rẹ́dí torí wọ́n ti fún wọn ní ọ̀dà láti nàìjíríà ó ti yẹ yẹn kẹ́ni má ní òṣìkà ènìyàn yẹn ó ti fún wọn ní ọ̀dà ṣòtìyẹ pé kán má ṣe fún torí pé òun ò tí wá sí Dubai nígbà yẹn ṣòtìyẹ mẹ́ẹ̀ meanwhile that time yẹn òun náà promise mi màláìkà pé òun máa wá màláìkà ló ló máa wá ọmọ ṣé ẹ wá pè mí jọkàn pé kò lè wá ọba síánà ló kọ́kọ́ tún sọ fún mi pé wàsí pé aṣíwájú Tinubu yẹn pé máàṣì tán fi sí yẹn kúrò ní bẹ́ẹ̀dẹ̀ Wàsíù aṣíwájú náà máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ipe kò lè kúrò Nàìjíríà pé tí màláìka bá ń sọ fún mi ipe baba ńlá ẹ̀rọ ni kò lè kúrò Nàìjíríà ń bá pe màláìka wọ́n ní Wàsíù ní lè kúrò ní Nàìjíríà ni ó lóun máa lọ sọ́dọ̀ òun báyìí ní Ìkẹjà ó lóun ti pè wọ́n náà sọ pé òun wá sí Ìkẹjà ó tún débẹ̀ olóhùn olóhùn ò rí wọn olóhùn tún lọ bá wọn níjẹ̀bóde òun lọ jẹ̀bóde tó bá ti dé jẹ̀bóde sí òun máa pè mí ó dẹ̀ dé jẹ̀bóde ló bá pè mí ló bá ní kí n sálámù gbà tó tiẹ̀ débẹ̀ olóhùn lọ jẹ̀bóde gbà tó débẹ̀ ó ní kí n bọ́ wá ní ọ́tò ẹ̀ sálámù sí alájì mo ní sálámù sálájì mo lálájì wò bí mo ṣe ń pariwo lórí fóònù mo ní alájì wò torí gbogbo àyẹn ó ti introduce mi sí gbogbo àwọn alájì àwọn alájàlẹ̀ wọ̀nyẹn so mo wá pariwo pé aláàjì wò ṣe ti rìn sáà ó ní aláàjì ó sọ bí ẹ̀mẹ́ta mẹ́rin kí tó sọ pé aláàjì wò mí ìsálámù ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ní aláàjì wà mo ní ah ok mo bá gbé fún wọn ṣé mo gbogbo àti mo ti sọ pé aláàjì wà aláàjì wò yẹn aláàjì wà sí ẹ̀dẹ̀ yẹn náà ó tún máa wò pé eléyìí ń rúdù torí bí aláàjì wà sí ẹ̀dẹ̀ ṣe wà yẹn ó rúdù gan o ó wà sọ́ọ̀sì man yẹn wà saucy but he never want anything to hunt him like this he hunt a lot of people he deal with a lot of, lot of people he wicked a lot of people could want anybody to hunt or to deal with him anyway we continue ó wá sọ fún mi pé ó ṣe wá gbé fún wa ní àsàlámọ̀lẹ́kùn alaikum. wàmí àlékún sara òtítàn mi ò sọ̀rọ̀ pé pẹ̀lẹ́ sáà kí ní kankan mi ò ṣe yàyàyà mọ́ wá sí òde kí ńlá kí nǹkan bẹ́yẹn kò kí ń láìkí kó fà ẹ́ ní kó rí kéèyàn wọn reject ẹ̀ it doesn't want òyìn ni gbogbo búlì tó ń ṣe lẹ́nu jọ́mẹ́ta sí àwọn èèyàn èmi á ṣẹlẹ̀ èmi ló ń ṣe fún but tó ti wá gbàgbé pé kò lè hunt mi àwọn tó máa hunt máa hunt kò lè hunt mi because he's a bad man they somehow be good person àti bad man ṣe máa máa ṣe ṣe ti ṣe bẹ́ẹ̀ so anyway let's continue wọ́n ṣàdé ibi tí wọ́n fẹ́ sọ lọ́rọ̀ bọ̀bọ́ yẹn wá tí wọ́n débẹ̀ tí wọ́n fún mi ní in tó máa fi play ní ọjọ́ yẹn I have to go myself we have to postpone it I cried oríṣiríṣi nǹkan tó ṣe mí níjọ́ yẹn mi ì tí rí rẹ̀ rí bẹ́ẹ̀ náà ni mi ì lè gbàgbé gbogbo àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí tó bá ti rí kan báyìí ha aláìsàn I mean wọ́n tún ṣe kí n mélèé wọ́n máa ń já nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ni ìyẹn mi pé wọ́n bó ṣe ń lọ yẹn wọ́n ní gbogbo ẹni tí tó bá rí inú ilé ẹ̀ báyìí lọ́wọ́ ẹ fóònù ẹ gbígbà ni wọ́n á tọrọ kú ni wọ́n ń jalè àwọn sẹlẹbírẹ́tì ẹgbọ́n tí kanáyọ kanáyọ sọ wọ́n ń jalè for ara wọn ara wọn ń sọ àwọn gẹ́ẹ̀sì yẹn tá sọ pé wọ́n ń jalè wọ́n ṣe o Bísọ́lá Badmus ní kọ́kọ́rọ́ flat mi lọ́wọ́ àtàwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ wọ́n ń wọnú ilé mi gbogbo owó kì í ṣe rọ̀ wọ́n máa ló ń bàjẹ́ ní ó pùrù wọn dáhùn ni experience mi mò ń sọ fún yín because wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ àti ìmìlẹ̀ pé táwọn bá parí pẹ̀lú ẹ̀ ìwọ kọ́ ló máa tí mọ́tò bá táwọn mọ́tò wọn bá gba ẹ̀ ìwọ kọ́ ló máa mú nọ́mbà so they want to do it to any length wọ́n máa bí lè pé àṣírí wọn ò lè tú kò ń ṣàwọn ìwọ kọ́ ló máa bí ìwọ kọ́ so irú àwa yìí orí ló yọ wá tẹ bá gbẹ́ pé orí yọ mí àwa là ń jẹ́ bẹ̀ ẹlẹ́dàá ṣẹ̀dá ló gbà mẹ́lẹ̀ àwa là ń jẹ́ bẹ̀ ọlọ́run ló ṣe é tí ò jẹ́ ló dáàbò wò mí tọmọtọmọ tí ò jẹ́ kán rí mi gbé ṣe tí ọlọ́ èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n wá postpone now we need to postpone it because there is no how they're going to play with doubts the permit and again nǹkan tí mo tún wá rò nínú tí mo tún wá rí àṣẹ bọ́n ṣe ti ń bọ̀ yẹn wọ́n ti kó màláìka tún ti lọ kó ọ̀rẹ́ ẹ̀ kan dání ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ yẹn ìyẹn ó dúdú báyìí ìyẹn ìyàwó ẹ̀ ń ta ìgèlè ní mọ́ṣáláṣí jímọ̀ wọ́n ti wá sọ pé àwọn náà fẹ́ wá kọ́kọ́ fi opportunity náà ṣe bí ẹni fẹ́ ṣe wedding wọn ní Dubai ṣó ti yé gbogbo wọn náà ni wọ́n máa send visa oríṣiríṣi sí mi kì í ṣe visa fẹ́lẹ́ yìí ẹ̀ ó máa ṣó ti yé mo kàn ń ṣe visa ni mo kàn ń ṣe visa ni àbùfàtáì ló ń ṣe o tó bá ti ṣe náà àwọn ti ṣe fáyé visa yìí báyìí o àwọn ṣe thirty o àwọn ṣe fifty o àwọn ti ṣe kiri òun à ń ṣe visa ṣé mo pé visa yẹn náà kẹrẹ owó ni hmm. àwọn tó fẹ́ ṣe wedding náà wọ́n darapọ̀ mọ́ wọ́n lu opportunity yẹn ṣe ti yé mo tún wá rò pé wọ́n ṣe kó ń sọ pé kó ń sọ fún wọn níjọ́ yẹn pé wọn ò rí permit yẹn ṣe mo tún wá rò níjọ́ yẹn pé yes ó possible torí pé wọ́n fẹ́ ṣe wedding ṣó ti yé yín wọ́n fẹ́ ṣe wedding So I will be busy again. I won't be able to attend their wedding. Ṣó ti yé yín It's a plan work. Ṣó ti yé Later ni mo mọ gbọ́ this thing. Wọ́n ṣàkówó jẹ. Pàtó kówó yẹn Eh, Ẹ mọ̀ pé nísìnyí ó ti yarí. Bọ̀bọ́ yẹn ti yarí pé òun ò bá mi lọ́wọ́ sẹ́nìtì. Ó wá di níjọ́ yẹn gbà tó di lálẹ́. Mo ṣàrí pé mo ti disturb disturb gan-an. Wọ́n ní kẹ́yìn lọ rí ọ̀gá wọn gangan, mánéjà the head of the manager to manage our manager kan mo department ti Katin um, hall and gbogbo nǹkan bẹ́yẹn but mo wá ní kí n lọ rí eléyìí náà tó wà ní tó overall wọn wọn wá ní kí n time yẹn bí mo ṣe fẹ́ lọ ọlọ́run kò fẹ́ jẹ́ kí n rí wọn ni bí mo ṣe rí onírúbó nìyẹn pẹ̀lú bns dúpẹ́ bí ànẹ́sì olè tó wà ní London yìí ah bí ànẹ́sì olè tó ń jà ní òyìnjà títí dọ̀gba bí ànẹ́sì kẹ́nìkan fẹ́ ṣe promotion kó òun fásá bẹ́ẹ̀ kókó fẹ́ kó gbé èrè orí owó yẹn lẹ́ni lóyìn ṣe ọmọ ajáde gbogbo ẹnikẹ́ni tó bá lò fẹ́ bá àwọn lórúkọ jẹ́ gbogbo náà ló ti lọ sọ́dọ̀ àwọn blọ́gà bẹ́ẹ̀ wọ́n ní ṣe ni mo bá àwọn lórúkọ jẹ́ bí ànẹ́sì ó lè mà làwọn guys yìí hmm. mo bá rí òun àti bí anẹsì bí anẹsì kẹdẹrẹ wọn ní lára àwọn gẹẹsì náà ni mi rírí lọ́jọ́ tí mo dé láti ẹjọ́ mi ti rìn mi ìgbórúkẹ because mi rìn sísákù wọn bògúngbà tó ti dé yẹn tán ti fi hàn mí pé promoter ni òun náà wá nítorí iṣẹ́ òyìn náà ló ṣe wá láti London wọn á pọ́nra wọn lébì pé hmm, a manage ra o ra a ṣà owó tíkẹ́ẹ̀tì tó tó wọ̀ lọ yẹn ó máa fẹ́ wà ń bẹ̀ ṣóṣìyé tí wọ́n máa fẹ́ wà owó tíkẹ́ẹ̀tì tó ń wà lọ yẹn ó lè jẹ́ pé wọ́n rà láwìn tó bá dé o máa sanwó tíkẹ́ẹ̀tì ṣóṣìyé mẹ́yẹn mo ṣàrò onírúurú pẹ̀lú kí má rí mọ́ wọn àti dúpẹ́ tí wọ́n ń bọ́lẹ̀ ní inú ìgbẹ̀yìn mú láti ọ̀dọ̀ máníjà yẹn ibi tí mo fẹ́ lọ rí yẹn mo á ní mo á ní so gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí oníróbó mo á ní but ìgbà pẹ̀lú owó mi tẹ̀ jí mo tún ti sọ pé mo pardon yín kẹ́ ẹ jẹ́ ká jọjọ ṣe bọ̀tẹ́ tó fẹ́ kí n kówó lẹ̀ mo dẹ̀ nílò mi ìlẹ̀ kó lẹ̀ bọ̀tí ẹ jẹ́ ká jọjọ ṣe tá bá dẹ̀ jèrè a máa pín kí ni mo wá ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ mọ kéèyàn ń bèèrè pé kó mọ̀ pé mo ti rí òun kò ní ọ̀rọ̀ kankan tó fẹ́ sọ. So ni dúpẹ́ sọ pé kì í ṣe ibẹ̀ làwọn ti ń bọ̀ àwọn kò ń bọ̀ látọ̀dọ̀ guest kan táwọn rí nínú ibẹ̀ yẹn àwọn wá sọ pé kí àwọn yà síbẹ̀ kiri kan kiri kan dúpẹ́ kan ṣe péré péré péré péré onírúurú kan wò ó wò mí pẹ̀lú ojú burúkú ó ń wo bíi pé òun fẹ́ wo bíi tí yà máa jẹ lára ẹ̀ wà ní òkè èmi tí wọ́n ń sọ fún mo ní ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ ń wò mí ẹ ń wò ẹ ń fọkàn yín sọ pé ẹ ń wo bíi tí yà máa jẹ lára mi àbí ẹ ń wò kán tẹ̀lé ṣe fún mi tó ní aburú mo ní ẹ jẹ́ kí mi sọ fún yín o wọn ń ṣèkà fún mi o gbogbo tẹ bá dẹ̀ ti rò ọlọ́run ó máa jẹ́ títí yín o wọn ń ṣèkà fún mi torí mi ò ṣèkà fún yín mi ò jí yín lówó mi ìdẹ̀jà yín lólè ẹ̀yìn lẹ̀jà mi lólè ẹ wá mọ nǹkan tí wọ́n fẹ́ sọ. ọjọ́ kìíní yẹn náà wá ní ẹ kò sí problem kò sọ̀rọ̀ ó tún di ní ọjọ́ yẹn kọ̀kọ̀kọ̀kọ̀ tá a máa ṣe ṣó yẹn gbogbo wọn ní kí n gba bánsà mo gba bánsà mo tún wá lọ gba bánsà extra bánsà àwọn bánsà yẹn báyìí àṣẹ wọn ti kọ̀ mádùn wọn kàn nìkan tó wá gbowó lọ́mí kí n kàn lè wéṣe owó sọnù á wá sí òun ṣèkà báńsà lọ́wọ́ òun ò ká àwọn tó ń wọlé ó lóun ò lè dá wọn dúró kí wọ́n lè dá wọn dúró kémi kán lè máa já tíkẹ́ẹ̀tì yẹn gbogbo kan rọ wọlé ni àbúrò wa màláìkà kan báyìí tó ń tajà ní mandlas ẹlẹ́nu gbọ̀ngbọ̀ kan báyìí náà bí gbogbo wọn ń ṣẹnu gbọ̀kùtùbọ̀kù báyìí bí ẹnu ajúwe lé ẹnu wọn bí ẹnu èrè ṣótiyé bí ẹnu crocodile ìyẹn náà ń tajà ní mandalas báyìí ó dẹ̀ nígbẹ̀ òun náà máa ń ṣe bí báńsà bá máa ń tẹ̀lé kiri ló bẹ̀rẹ̀ sí rọ́ mi bẹ́ẹ̀ sí rọ́gbó èèyàn pé kọ́ńtì ẹ̀ wọlé ẹtàn sí àwọn wá ní káwọn èèyàn máa wọlé lọ́fẹ̀ẹ́ ní nǹkan tí mo fi adúrò owó ńlá ṣe ní gbogbo ibi tí wọ́n ti ń ṣe kíní yẹn náà ni bí àná ṣe wọlé wá dúró síbẹ̀ mọ́ àwòpẹ́ àwọn báṣà wá ṣe nǹkan kan ẹ mọ́ ṣe wọlé báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ program ní kéèkì tí mo ṣe gbogbo nǹkan wọ́n kàn bẹ̀rẹ̀ bí ànẹ́s àti dúpẹ́ bí ànẹ́s àti onírúgbò náà wà lọ ń conduct program tó yẹ kí èmi jókòó kí n máa conduct èmi náà owó ṣé ọmọ pé wọ́n ti ṣe lọ́sàn-án bíi pé kọ́lọ́pàá mú mi because wọ́n ti rán bọ́ ìkan tó ń pè ní fọ́nlás ọmọ fún ọ̀nà ìkan tó lóun náà fẹ́ darapọ̀ mọ́ crew yẹn ó ṣe yín báyìí pé kóun gbé mọ́tò fún mi pé kèmí yọ nọ́mbà mi mọ́tò mi kèmí lẹ̀ mọ́ mọ́tò yẹn pé mọ́tò tuntun ni mo wá wí pé à àbí wọ́n rò pé Dubai ni first trip mi ni àbọ̀n rò pé jẹ́jẹ́ sí ni mi àbọ̀n rò pé tè ni mi àbọ̀n rò pé ọ̀dẹ̀ ni mi yes they look at me like that because i'm nice and i always go solo i always go walk alone so they don't really know me honestly speaking yet ti you know oríṣiríṣi nǹkan náà plan fún mi tí bá tí wàá lọ ń fẹjọ́ gbogbo wọn sùn wọn ò ní ṣe kankan sí ti fúnlàs yẹn mo sáré pé tó ní mo mọ̀ pé ó súnmọ́ eh, aláàjì tó kú ní onílé kan mr lẹ́kan tó ń ṣe ní Dubai kí n má pè lẹ́kàn wọn lòun náà ti kú n bá pè pé Mr lẹ́kàn ẹ bá mi kìlọ̀ fún o kíní kan kíní kan nǹkan báyìí mo ní ẹgbọ́n nǹkan báyìí báyìí ni bọ́ọ̀ì fi lọ̀ mí mo ní ṣé ó rò pé ó dẹ̀ ni mí ni tó bá yẹ pé mo jẹ́ novice máa rò pé ó kì í ṣe èèyàn lè ṣe bẹ́ẹ̀ wọn ọlọ́pàá wa mú mi wọn ni mo jí mọ́tò gbé ṣe ti understand wọn ni mo jí mọ́tò gbé mo fi mọ́tò is offence the planning things against me tí mo ti notice bẹ́ẹ̀ yẹn wọn ò dẹ̀ mọ̀ pé èmi ń kọ́ problem tí mo ní mo ní rí yẹn He actually opened my brain. And it's, I'm nice, but at the same time, I don't so much trust people. So, ìgbà tí ó ṣàyà tí wọ́n wá di wọ́n kọ̀ dọ̀tí kí ni wọ́n ṣàbà gbọ́ ẹ̀jẹ̀ yama àparí gbogbo problem yẹn ti wá pọ̀ wọ́n á ní jẹ́ kí n wá sí nàìjíríà mo kàn sí gbogbo after some be few days be few days yẹn tún ṣe mọ́tẹ́ tún ṣe parí yẹn báyìí wọn ò tún ní relent lẹ́yìn ẹ̀ torí pé wọ́n ìbílẹ̀ pé òyìn ní mọ́tò tó ń kùn òyìn ní àwọn mọ́tò ńlẹ̀ òyìn láwọn kọ̀ọ̀kan gbogbo tó wà ńlẹ̀ ni wọ́n á fẹ́ gbà ìkan nínú àwọn ọ̀rẹ́ ìyẹn tún jẹ́ ọmọ ìṣíwọ̀ ọmọ ẹ̀pẹ́ yẹn àwọn àjálẹ̀ yẹn pọ̀ níbi ìjẹ̀bú òde mọ́ ẹ̀pẹ́ yẹn so ó wá ní ọmọ ìṣíwọ̀ ni ó wá ní kí n jọ kí n help òun pé ìyàwó òun bímọ ní nàìjíríà ó fẹ́ celebrate ẹ̀ ní ìlú Dubai kémi bá òun bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣó ti yé yín ibi tí mo ti ń promote yẹn náà ni mo ti mọ̀ wọ́n mi mọ̀ àwọn èèyàn rádà àdábẹ́ yẹn one thing when you are going to that party or you have anything to do with them they will now send people around you the moment they come around you they start disturbing you you understand me there will be one people with you two four seven to be looking for your trouble you understand. <sighs> Ah. mo wá ní òkè ó ní kí n bá ń bá bígì sọ̀rọ̀ bígì tó ń ta oúnjẹ ní Dubai yẹn ó ní kí n bá ń bá bígì sọ̀rọ̀ pé kí n jọ̀gùn náà báwo ni ṣe máa bá bígì sọ̀rọ̀ bó ṣe ní kí n bá bígì sọ̀rọ̀ yẹn o need oúnjẹ three thousand o kó one thousand plus dání so it definitely tí bígì bá fẹ́ dín owó fún ẹ kò lè dín one thousand kò lè ta oúnjẹ one thousand five àbí three thousand fún ẹ kó ta ní one five ṣètìṣe so he systematically want me to put money for him ṣètìṣe bẹ́ẹ̀ nǹkan tó fẹ́ nìyẹn mo dẹ̀ ní no problem mo ní màá bá sọ̀gbọ̀ kókó iye tó wà lọ́wọ́ yẹn náà òwò dẹ̀ kó wá iye plate báyìí báyìí ló fẹ́ so mo bá fi àfù yẹn sí èmi ò tí mò ń gbà èmi rò pé mo yìí nice ni so they be inviting you to party they be inviting you to places you can spend your money in fact ibi tó máa ti ná owó ẹ̀ tó o bá tètè lọ bẹ̀ wọ́n máa pè é ni why you no call me you promised to come last week o or you are we are not be see you for some days oh. because they know that when you come around that place you are going to spend money and they want you to spend money for you not to have money they just want to collect whatever you have to destroy it ṣòtìyé wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń ṣe báyìí báyìí Wàsíù Wàsíù Wàsíù wà nípa àwọn tó pa wọn yẹn Wàsíù ló joyè tán dẹ̀ rí ọmọ mo ti lálàá ẹ̀ kì í ṣe rọ́ tí bá mọ fídíò mo ti ṣe ni in fact bá ti lánà tí bá fẹ́ sọ àlá sí máa máa kọ àlá sí lórí tí ọjọ́ tí bá ti fẹ́ sọ àlá máa change mind mi láti máa kọ àlá sórí nǹkan tí bá ń ṣe tó bá ti jẹ́ àlá ni mo fẹ́ mo fẹ́ sọ àlá nínú ẹ̀ tẹ́ pé mo kọ àlá sí màá mọ̀ nínú oṣù yìí ni mo sì lálàá yẹn tó ń ju ọmọ seven years bẹ́ẹ̀ hmm kábíyèsí ọlọ́run máa ń ṣiṣẹ́ o ọlọ́run ń ṣiṣẹ́ ọmọ yẹn òkú wọ́n jù sí ìwòlẹ̀ gbogbo àpapọ̀ gbogbo àpapọ̀ ìkà lórí ọ̀rọ̀ mi ọlọ́run pa wọ́n lọ́mọ gbogbo àpapọ̀ ìkà lórí ọ̀rọ̀ ọmọ tèmi adébùkọ́lá lórí ọ̀rọ̀ èmi bọ́lá fọláṣadé gbogbo àpapọ̀ ìkà náà ọlọ́run bá mi pa wọ́n lọ́mọ. sọ fún ìyá ẹ kó má ṣèkà tó bá mọ ìyá ẹ tó bá ń ṣèkà ẹ tó o dẹ sọ fún tó mọ pé ń ṣèkà ó máa pàdánù ẹ o torí ẹ̀ àwọn tó ń ṣèkà ní àyíká mi nínú ilé mi èmi ò hide anybody I always tell them because mi ìfẹ́ jẹ́ pàtẹ́kà that is why I preach holiness and I preach to people who listen and me who care to listen about don't cover people doing evil around you if you don't want to be a partaker and you don't want to join and you don't want God to punish you because of ni kó o tún mọ̀ pé èèyàn ṣe bí kó má bá a sọ̀rọ̀ kó o dẹ̀ máa fọwọ́ pampa kó o máa fọwọ́ ra lórí simply because o fẹ́ jẹun má pe wèrè ń bọ̀ dáhùn torí pé o fẹ́ jẹun torí pé o fẹ́ fi kírun ẹ ẹ o fẹ́ kí wèrè gba ẹ létí má pe ń bọ̀ dáhùn torí pé o fẹ́ kó gba ẹ létí o ń gbọ́ má kàn jẹ́ bu ẹ̀jẹ̀ ni. after some time ṣá mo wá lu stress yẹn pọ̀ lóríṣiríṣi bí mo ṣe wà yẹn náà fẹ́mi yẹn ó ṣe yé mi náà sí ni oṣù ló ti wá ó kàn déédéé kọ ó tún kàn déédéé wá bá mi ní ṣọ́ọ̀ṣì náà ni àǹtí ẹjọ́ mo nídìí help yìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ wọn kì í help èèyàn tí wọ́n bá ti wà lórí ọ̀rẹ́ wọn ò ní jẹ́ o receive help wọn ò dẹ̀ ní help help náà dẹ̀ máa bá wá sọ́dọ̀ ẹ̀ four one nine ni wọ́n. ó lóun nídìí help ni ó kàn ń kí mi ní ṣọ́ọ̀ṣì náà ni redeem ṣọ́ọ̀ṣì lájọjọ́ lọ òun nídìí help ni òun fẹ́ gba lé kò sówó lẹ́sìn o ó sì di ẹni tó ń gbénu lémi ni ó ní wọ́n ti kẹ́rù ń jáde wọ́n tẹ́ tẹ́ jẹ́ ń gbélé kọ́ ó láwọn gbogbo wọn ti lọ fáìn wé ara wọn ibi tó máa gbé ah, èmi ti kẹ́rù sí nàìjíríà kò sówó ńlẹ̀ sí i o ibo ló máa fẹ́ ó ní òun máa sùn sí ibi ìbànú bó ṣe di ẹni tó gbé ó wá pẹ̀lú tú bẹ́ẹ̀ dùnmù wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àtọ́mọ mi àti wọ́n sètírùmù kékeré kan bá àti sètírùmù gọ́gọ́gọ́ lọ́bì wa àti kínní mo ṣe lọ gba four bedroom torí fẹ́ àti kí n balẹ̀ lálejò tó ń sàn láti nínú the same complex nínú aliwasri aliwasri ní ilé tí mò ń gbé tó wà lẹ́yìn KFC ní anada gọgọgọ báyìí ilé yẹn wọ́n ṣe ẹ̀kọ́ tó ń gbà kò tí sẹ́ni tó gbé bẹ̀ aliwasiri ní anada ilé tó wà lẹ́yìn KFC gọgọgọ ní anada yẹn ibẹ̀ ni ilé tí mò ń gbé the first flat I think is I think is first flat is uh, second or third the tẹ́gbẹ́ tó wá wà lókè wá dà pé seven floor ni wọ́n á lọ gbé no ẹyẹ one to the last ṣáló tó wà lókè àbókè pátápátá ni wọ́n á lọ ń gbé létà tí mo ti gba four bedroom yẹn ẹ wá mọ nǹkan tí mo fẹ́ fààyàn fún yín story yẹn rí kó gùn mi ò sọ dáadáa ó gùn jù bẹ́ẹ̀ lọ story tó gùn gidi ni o ṣùgbọ́n mo try láti kọ́ tiẹ̀ because ó máa ń sú mi nígbà mi but gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sọ́mọ Mohbad yẹn ó wà nínú story yìí gbogbo tó ń ṣe fọmọ yẹn àwọn ẹ̀ka tà ẹ̀ gbogbo ẹ̀ka tà tó ní nínú gbogbo ìrìn àjò ayé ẹ̀kẹ́ ẹ̀mí ẹ̀tọ́ ẹ̀ èmi ò ní kúrò ọmọ yẹn ẹ̀ gbogbo ẹ̀pátá ló ní gbogbo ẹ̀pátá ni wọ́n ti láti rí anyway ṣá mo wá wò pé fẹ́mi yẹn náà á tún kérò wá sílé mi lẹ́yìn tó ti wá gbàyè tán tó ti máa pe àǹtí mi àǹtí mi ìfàtọ́ ọlọ́run ló yọ mi tó bá jẹ́ ǹsìn wọn máa ti poison ọ̀tá mi dànù àǹtí mi àǹtí mi ló máa ń pè mí òun ni mo sọ pé ó ti fẹ́ Tóyìn ayé má kú rí tó ń jọ dàgbà síbàdàn tó fẹ́mi yẹn ó wà nínú déhùn mi bẹ̀rù nínú fíìmù déhùn mi bẹ̀rù òun ló ṣe dáadáa nínú déhùn mi bẹ̀rù tó ṣe tó tó ṣí hòtẹ́ẹ̀ tó ń gbà ní hòtẹ́ẹ̀ tó ṣe dreadlock òun ni ó dà pé àwọn dreadlock yẹn náà wọ́n máa ń lò wọ́n fún kinní dáadáa torí ẹni tó pa Mohbad náà dreadlock wà nù ọmọ kan tó wà lára àwọn tó wà nínú mọ́tò Mohbad yẹn náà wọ́n ní ó lò dreadlock. kí lorúkọ ẹ̀ ṣe wà ó wà ń bẹ́ẹ̀ ara wọn ni ìjẹ̀bú ló ti wá mi ò mọ sórí ẹ̀ wọ́n kàn gbé wá fún nígbà tí mo ní mo wọ́n fọ́mọ ọ̀dọ̀ ṣé ẹni yẹn tó bá ti misbehave pé kò lè misbehave fọ torí pé ó máa ń fọṣọ kiri ni ọkọ ẹ ti kú kíníkan kíníkan àmọ́ ah, ẹnu ẹ̀ dẹ̀ ṣe mí o ah, irú èèyàn bẹ́ẹ̀ mo máa fẹ́ láàkẹ́ láìsí ẹ̀pẹ́ torí wọ́n ló lọ́mọ mẹ́rin kì í ṣe gbìyànjú lèèyàn ẹ̀pù láyé o wàláì màláìka yẹn mo ń wò pé tí mi bá ẹ̀pẹ̀ pẹ̀ tí mo tún dúpẹ́ fọlọ́run ó ti yé because bí mi bá help ẹ iṣẹ́ ìránṣẹ́ mi náà kò tí complete láìsí yẹn because lórí Facebook yìí sì ní story ti wà àwọn kan wà tó yẹ pé wọ́n bá ní wọ́n jalè torí àwọn náà ń jalè wọ́n bá ní wọ́n ṣe amúrọ̀bà àwọn náà ń ṣe amúrọ̀bà wọ́n bá sọ pé wọ́n pààyàn àwọn náà ń pààyàn wọ́n bá sọ pé kinní kan so wọ́n wọ́n jọ lẹ̀ pọ̀ ni ó ti yé yín báyẹn táwọn wèrè méjì bá padà tó lórí burúkú méjì àti ìkà méjì bá padà wọ́n máa lẹ̀ mẹ́ra wọn gbàgì gbàgì gbàgì ìwọ tó bá síwín tó wọ́n máa wò pé ah what bring them together so sorry ni mo ṣe àwọn tó ṣe àmọ́ ní òkè jẹ́ kí n lọ rest ní ọmọ Fẹ́mi kó àwọn ó tún máa kálejò wá girlfriend òun ó fẹ́ lọ sí. Ah. girlfriend òun ni fiancé òun ni wọ́n tún máa máa sunlé ọ̀fẹ́ wọ́n wá rajà ní o tó ti yẹ yín ẹ̀yìn rajà ní Dubai ní o tó yẹ kó gba hòtẹ́ẹ̀lì kó lè jẹun á tún lè wọ́n wá ní wọ́n máa jẹun sí wọn wọ́n gbélé ọ̀fẹ́ wọ́n máa jẹun wọ́n máa ṣe yọ̀tọ̀ mi ṣó ti yẹ mẹ́rin máa ṣe wọ́n lọ rajà wọ́n á kó sí ìkan wọ́n á sun lé wọ́n á jẹun lé àtúnkọ́ àwọn yẹn náà wà girlfriend ní ìyàwó girlfriend náà àtúngbéyàn dání just using my house using me like that you be thinking that you are actually being good person but they are sent around you to mount you to hit you to save their thing and to destroy you. And they'll be giving information to the master that's sending them around you. Why? Because you have helped somebody that offended him. He has tied the person down. He has he has made up his mind that he until that person died. But that time I'm a prayer warrior. Ọ̀rọ̀ tí mo sọ mo bí ọ̀rọ̀ bóun náà ṣe gbé mi lọ sí ọ̀rá torí ẹ̀ wọ́n the same set of things ọmọ yẹn wọ́n máa ti gbé lọ sájàlẹ̀ rí ọmọ tó kù yẹn yeah wọ́n ti gbé lọ lé baba lọ tó sọ pé ní elégùsì ojú òun rí o oríṣi nǹkan ló ṣẹlẹ̀ ńbẹ̀ ó ti sọ̀rọ̀ àjálẹ̀ ó ti sọ nínú fíìmù nínú orin ẹ̀ ìdánwò àmẹ́ nìkan ṣe kìnìkan ìgbádákòdò bẹ̀bẹ̀ ńlẹ̀ ọmọ yẹn mo gbọ́ music ẹ̀kan rí tó sọ̀rọ̀ pé nǹkan lọ lélégùsì oyin kìíní kan kìíní kan lọ lólégùsì ibi ọ̀nà olégùsì náà mọ alájà lẹ́nu òun ló ṣe tó stage kan tó máa ní àwọn fúlàní àwọn fúlàní àwọn olè rò pé máa gbé àjálẹ̀ yẹn fún àwọn fúlàní ni àwọn fúlàní ni nígbà tó wá pariwo fúlàní o fúlàní o ń gbà yẹn fúlàní ló máa gbé gbogbo ẹ̀ fún wọn àbí ní ìdè mọ̀ṣá. mo wá wá sí nàìjíríà mo ṣe dé nàìjíríà báyìí. kò ju two days mo kàn wá ní nàìjíríà ni mo wá sí nàìjíríà kó tó two to three four days lára àwọn ọmọ tí mo fi sílẹ̀ sílé tó jẹ́ girlfriend Fẹ́mi ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ girlfriend Fẹ́mi yẹn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n á jẹ́ girlfriend Efele later ni mo tún wá mọ̀ of them they are all together before I knew them it's not me that connected them o they have been together they only planting there by my side you understand they only planting there Fẹ́mi kẹdẹrẹ ọmọ DPO kan ni o ni bàbá ẹ o ọlọ́pàá bàbá ẹ sì wà bóyá bàbá ẹ máa ti kó service bàbá ẹ máa ti kó bàbá ẹ ti kó service yẹyẹyẹ Ondo state àkókò ni bàbá ẹ̀ ní tó tún yẹ kó rí mi wú pé kò dùgbà tó lòun ò rí lé gbé tó dẹ̀ pé ó wà Dubai pé mo ní capacity láti lè help ẹ̀ láti accommodate wọn accommodate roman ni despite oṣù ló ti ṣe tán gbogbo àwọn tí mò ń sọ yìí èyí tí ò bá ṣe tán ló sú ajé ọmọ they are just like that so when i'm talking mo mo mo ti sọ mo ti gbá research mi débẹ̀ máa sọ pé ó kàn hate oṣù ni ó kàn hate ìjẹ̀bú ni mo gbá research mi ni fẹ́mi ọmọ Ondo ṣe tìbọ̀ tó sún ló ti ṣe tán girlfriend ẹ̀ tó kó wá tó wá yẹn girlfriend ẹ̀ tó tún jẹ́ ìyàwó girlfriend ìfẹ́lẹ̀ yẹn oṣù ló ti ṣe tán oṣù ọmọ oṣù ni anyway mo yẹ dé Nàìjíríà fún few days wọ́n kàn sọ fún mi pé wọ́n kàn pè mí nìyí Esther eh, Esther àgọ́kọ́ ló pè mí Esther ní girlfriend Fẹ́mi ọ̀rẹ́ ẹ̀ tó ń fẹ́fẹ́ lẹ́yìn ló pè mí ẹ ló mú mi mo ní yes ẹlẹ́dàá yín lágbára gan o ẹlẹ́dàá yín kò sẹ́ni tó ṣẹ̀yìn tí ò ní ṣé kí òun fẹ́ sọ nǹkan kan fún mi mo ní kí oníróbó ti kú o mo ló níróbó kú báwo báwo ló ṣe máa sọ̀rọ̀ kó níróbó kú ṣèbí níjẹ́ ẹjọ́ tí mo máa kúrò ní Dubai torí ọjọ́ tí máa kó òǹdùbà mo máa kó òǹdùbà lọ́la irú èní báyìí ọ̀rẹ́ yẹn ló lóun kí n bá oúnjẹ tí mo ní wọ́n ní kí n bá òun rà lọ́dọ̀ ọ̀dọ̀ bígì yẹn gbà tí mo bá rà á tán tí mo fowó sí fún yẹn ó fún mọ̀ ní èmi mo tún bá rú lọ sí ibi tó ń gbé nínú ṣájà lọ́hùn mo kó sí mọ́tò pẹ̀lú àwọn ọmọ yẹn àtọmọ ọ̀dọ̀ mi àti fẹ́mi yẹn náà àti girlfriend ẹ̀ méjèèjì aṣáájọ lọ a ṣáà dira wa sínú mọ́tò àwọn mọ́tò a ṣáà lọ bàtà wa dé mo ní ẹni tí mo ṣe ń jọ yẹn bọ̀tí ní nǹkan tó sí nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ sí nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ tí ó bá fún mi sí náà ni wípé bó ṣe rí mò ń sọ yìí o gbà tí mo dé tí wọ́n ti wọ́n ti ń sọmọ lórúkọ lọ mo ṣe dé báyìí wọ́n ní alájà wa nìkan kìnìkan ẹ̀rọ pé ti Dubai yẹn anybody is alájà lájà wa nípa kìkan ní kí n fowó ọmọ ńlẹ̀ orúkọ mo yọ dọ́là hundred dollar mo fún wọn wọ́n tún sọ pé ah, owó kìíní kan wà lùbáríkà mo tún yọ hundred dollar mo tún fún wọn ṣe àwọn ọmọbìnrin pé owó yẹn ṣì wà ńlẹ̀ kò tí ì tán tán bá rówó lọ́wọ́ ẹ̀ àfi tó bá tán tán rí ẹ kó tán kó wá bẹ̀rẹ̀ sí ń tọrọ kọ́ máa ń bu ẹ torí ó jalè ní owó yẹn náà torí ẹ̀ náà ṣe gbà sọnù lọ́wọ́ ó jí ní ó ṣe fraud ni ó ṣe fraud ẹ̀yìn wá fraud ẹ̀ àbí irọ́ ni wọ́n kàn fẹ́ jẹ́ káwọn èèyàn lè hate ẹ because ara sign ara sign Wàsíù ni tí wọ́n sọ yìí alẹ́ àti ọmọ mi àrókò ẹ̀ ni gbogbo nǹkan tí wọ́n sọ yìí wọ́n yà wọ́n ah but èmi kò fọ́nì sẹ́mi èmi ò dẹ̀ fi ṣe ẹ̀yẹ́ ṣòtì yẹ̀yìn ọ̀rọ̀ bí ànẹ́sì mo sọ débẹ̀ bí wọ́n ṣe sọ fún mi báyìí bí ànẹ́sì kan wọ́sọ̀pù mi lórí wọ́sọ̀pù ni. hello madam òun ti délé o ọlọ́run ṣeun o kìnnìkan kìnnìkan ó ní abẹ́ gbọ́ onírúbókù nìkan kìnnìkan ṣe mọ̀ pé níjọ́ yẹn sìn tó wáyé pé oníkẹ́ má bàjà tẹ́ pé bàjà ń sìn wọ́n lẹ́yìn lẹ́ kọ́kọ́ bó ṣe kọ́kọ́ sọ nìyẹn wọ́n lè lẹ́ bàjà wọ́n lẹ́ sọ bẹ́ẹ̀ bó ṣe ń ṣáájú mi ni mo wá ní gbọ́ iṣẹ́ àṣẹ èmi náà bá ń respond bá ń respond àṣerọ́ ni àṣerọ́ ni lẹ́ẹ̀kan náà wọ́n kàn bẹ̀rẹ̀ sí gbé kiri ní Auto Bola ti pa oníróbó Auto Bola ti pa oníróbó ṣé ẹ wọ pé wọn àtọ́pa bàbá ọmọ mi náà bọ́ ṣe kọ́ náà nìyẹn ṣé ń gbogbo àyẹ̀ṣẹ́ mo ti ń sọ̀rọ̀ politician ṣé mo ti mọ politician rí mo sọ pé ọwọ́ wọn ni tí ẹ bá ti rí sáìn wàsíù tí ẹ bá ti rí sáìn gúrùpù wọn mo mọ̀ wàsíù kò ń ṣe rọ́ọ́ torí ńgbà míì yàtọ̀ sí nǹkan tọ́lọ́run bá fi wọ̀n mí ọ̀tọ̀ ni but n bá wo with my experience what i have seen and what and the the inspiration of ọlọ́run ṣe máa ń darí mi téèyàn bá ṣe nǹkan tó bá kó tí bá rí lè rí mo ní design spirit ṣá má jẹ́ máa lọ sọ nǹkan tí ẹ̀tẹ̀ ọ̀nà sáà kò pẹ́ kò jìnnà wọ́n bá bẹ̀rẹ̀ sí ń gbé kiri lẹ́nìkan bá pè mí àwọn kan pè láti NTA àwọn láti NTV oríṣiríṣi àwọn èèyàn wọn bá bẹ̀rẹ̀ sí ń pè á àwọn tó bọ́lá ló pa onírúurú àwọn tó bọ́lá ló ṣe kinní kan nígbà tó máa tún yá ni máa tún pe màláìkà ó pẹ̀lẹ́ o gbogbo yẹn wá ń kí ọ pé ọ̀rọ̀ yẹn o nígbà kìnìkan èmi sì wá ń ronú mo wá tún ṣe ní bí àná ti wá sọ fún mi kémi má ronú o. Ah èèyàn kí n má ronú bóun ṣe wà ń sìn òun ní patí mẹ́jọ òun ti lọ mẹ́rin ń bẹ̀ látijọ́ tó ti kú yẹn mo ní kò ti pọ̀sẹ̀ kan ní bẹ́ẹ̀ ni ó lọ́jọ́ tó kú yẹn gangan bó ṣe sọ fún òun ti lọ patí níwàá ó sùn pẹ̀lú ẹ̀ ó bá sùn nígbà tó wá sí Dubai bí bí ànẹ́sílẹ̀ ṣe wà yẹn Wàsíù ti dorí gbogbo àwọn olórin wọ̀nyẹn mìjọ́ ìṣẹ̀ ọ̀dẹ ló ti dorí pàṣọ dorí òbẹ́sẹ̀rẹ̀ gbogbo wọn ló ṣiṣẹ́ lára ní tí mo mọ̀ ní kì í ṣe pé wọ́n sọ fún mi onírúbó ó ba sùn gbà tó wá sí Dubai yẹn tó wá yẹn tó wọ aṣọ tó wọ báyìí bíi nẹ́ẹ̀tì báyìí ní ṣòkòtò tó wọ pẹ̀lú aṣọ kan báyìí tó wà sílẹ̀ wá jẹ́ nẹ́ẹ̀tì ló ṣe báyìí bíi kíní wọn ò gbà ah, àgbàlagbà yìí ẹ̀sán sá wọ́n ṣe wọ́n ṣe bí wọ́jà kọ́ ẹ mọ bí wọ́jà kọ́ ṣe máa ṣara yẹ́yẹ́ nìyẹn ó wá rí tẹ́ẹ̀tì mi ó dẹ̀ ti bóra ó ṣì ṣe bẹ́ẹ̀ mi wọ níkà ń sìn mo kàn wọ níkà mo kàn ń ṣe bọ̀tí aṣọ mo ń sọ aṣọ tí ẹ mọ̀ pé top tí mo wọ̀ yẹn níkà tí mo wọ̀ ṣe mọ̀ pé òun náà ó cover ara mi aṣọ tí e tí ó wọ̀ ẹ́ tight ni o but see through ni wọ́n tún wá la tight yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí ó dé òkè bíi ìdí ẹ̀ báyìí aṣọ tó wọ̀ sí net báyìí ni black ìyẹn náà transparent bá wọ black ó wọ bra black bra ẹ máa ti rí gbogbo nǹkan tó wọ̀ sísàlẹ̀ mo lágbàlagbà ló wọ̀ wá síbẹ̀ ló ṣàfẹ́ look sexy àwọn gúrùpù wọn ṣe ni wọ́n ṣe bí pé wọ́n ṣọ̀fọ̀ àkẹ́lẹ̀ ròdà náà mo ń bèrè lọ́wọ́ ẹ̀ pé aṣọ wo ló fẹ́ wọ̀ ǹjẹ́ torí blue lèmi pé ó ní black ló mú wá ó ṣí ẹ̀yìn lẹ́ba yìí òun náà ṣí ẹ̀yìn lẹ́ba yìí òwò búra you understand ọ̀dọ́ ohun tó tiẹ̀ ìwọ̀ ìṣe ìdá mo ṣáà wò pé wọ́n ṣàfẹ́ look sexy ẹ mọ́ nǹkan bẹ́ẹ̀ but the way they look sexy in the pictures and all you ìwà bẹ́ẹ̀ on the Facebook káàkiri Did I actually know have money o bí ọmọ yẹn báàgì mi kan báyìí irú báàgì Italian bag mo ṣe rà ní ọjọ́ yẹn ni pẹ̀lú bàtà mi kan báyìí bàtà tí mo fẹ́ wọ̀ but báàgì yẹn mi ìwọ ọjọ́ ìbọ̀ tí mo kàn ra báàgì yẹn tó kún mi láìpẹ́ ó dẹ̀ ní six mi mi ìmọ̀ rí tẹ́lẹ̀ o six mi mo ní yes ṣé kò mú o ní láìkí báàgì o ṣé kò ń gbé báàgì tuntun mo ní kó gbé mo ṣe ẹ̀rá ẹ̀ mọ́ kí bí mo ṣe wà nínú mọ́tò bí mo ṣe wà sí nínú mọ́tò mi ẹrù wà mẹ́ sí àìjọ tuntun nǹkan tuntun ẹ̀sán ti sàn oníṣẹ́ kò gbé ní kò gbé wọ́n máa wá tí bàtí abá mi bàtí máa ń dídì kó àwọn èèyàn wá nìkan wá kó ẹrù oh, ó ti kú